tọ́ nobody like you ọlọ́run tó dáyé àti ọ̀run ọba tó jọba lọ́ba tó fọba jẹ ọba títí ayérayé adé ọba tó ju gbogbo ọba lọ ọba tí àpèlájò tó máa ń jẹ́ lájò fún wa tó sì máa ń jẹ nínú ilé kábíyèsí rẹ lóru ní ìdajì tòní aago márùn-ún making time yes five o'clock yes Ago márùn-ún mo gbàdúrà yìí ní orúkọ Jésù ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ohun tí mo fẹ́ fún àwọn ọ̀tá mi ni mo fẹ́ bèrè nísinsìnyí fún àwọn ọ̀tá náà lórúkọ Jésù. Olúwa jẹ́ kí ìdààmú, ìpọ́njú, wàhálà, ìṣòro ńlá kó jẹ́ ti àwọn ọ̀tá ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí ìṣòro tó ju ọjọ́ orí ọ̀tá kó dé bá ọ̀tá ní orúkọ Jésù. Gbogbo ọ̀tá tó wà ní kọ̀kọ̀ ní gbangba tó dìde ogun sí èmi àtọmọ tí mo bí, mo gbàdúrà fún gbogbo ni àgbà ní ọkùnrin ní ni. Ogun tó ìtọ́sú ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbà mi ní kó máa ṣẹ̀ sí gbogbo àwọn ọ̀tá mi ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ burúkú burúkú ní kó máa ṣẹ̀ sílé àwọn ọ̀tá mi ní orúkọ jésù àníṣe ọlọ́run mo fẹ́ kó o pa àwọn ọ̀tá mi lẹ́kùn gbogbo ìsinmi wọn kúrò pátápátá ní orúkọ jésù ọlọ́run jọ àwọn ọmọ tèmi àti èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ire ní tiwa ibi òní bàbá iye orí tèmi kò ní gbàbọ̀dẹ̀ ìbànújẹ́ kò ní sọ̀kalẹ̀ sínú ilé tèmi di ogun àti ọ̀tá àti ogun fún ayé mi lórúkọ jésù ó yẹ ìgbọ́rọ̀ olúwa báyìí ìdààmú tó wà nínú ọ̀sẹ̀ tó wà nínú ọjọ́ tòní kó máa sọ̀kalẹ̀ sínú ilé yín ní orúkọ jésù ó yẹ ìgbàná tí ìdààmú àwọn ẹgbàáná tí kò jẹ ẹgbàáná tí òṣè ẹgbàáná tí ìyà ẹgbàáná tí kò jíjẹ ẹgbàáná tí àìsàn ní orúkọ jésù ikú tó wà níbi tẹwà kó máa pe yín pa lórúkọ jésù òṣì tó wà nílùú tẹwà kó máa ta yín lórúkọ jésù àìfọkànbalẹ̀ ọ tó wà nílùú tẹwà lórúkọ jésù kó sọ̀kalẹ̀ sórí lórúkọ jésù gbogbo tẹ ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káṣírí yín bò káṣírí má ṣe bò mọ́ ní orúkọ jésù gbogbo yín pátápátá àṣírí yín kó tú ní orúkọ jésù gbogbo yín pátápátá àṣírí ṣe jésù àṣírí ẹ̀ ò ní bò ní orúkọ jésù ọ̀run kọ́ ẹ̀ ní àbùkù ní orúkọ jésù ọ̀run gbaṣọlá rẹ̀ lórúkọ jésù ọ̀run dójútì ní orúkọ jésù ọlọ́run tó dìde ọlọ́run tó dìde ogun sí àwọn fìlísítìnì ní òru tòní ọlọ́run nídàájí tòní ọlọ́run dìde ogun sí tòkunbọ̀ àti gbogbo àwọn aráalé àti gbogbo àwọn tó ń tilẹ́yìn fún iṣẹ́ burúkú tó ń ṣe lórúkọ jésù ó là dìde kó dìde ogun sí wọn ní orúkọ jésù là dìde ogun sí wọn ní orúkọ jésù àti gbogbo àwọn tó máa ń pè bẹ́ẹ̀ tó máa ń sọ ohun tí ò ṣẹlẹ̀ tó máa ń sọ fún lórí àwọn èèyàn láti máa dìde ogun sí àwọn èèyàn gbogbo wọn pátápátá olúwa dìde ogun sí wọn olúwa fogun ẹ̀yìn jà wọn olúwa fogun wájú ogun ọ̀tún ogun òsì olúwa fi wọn lórúkọ jésù ojú wọn pátápátá ọ̀run gbà lórúkọ jésù ó ti lo límìtì rẹ̀ tán lẹ sọ fún mi bàbá mi àti ọlọ́run mi olúwa bó ṣe ń bínú lọ máa bínú lọ sí ní orúkọ jésù olúwa gba ìsinmi rẹ̀ kókó já ọkọ̀ mi rẹ̀ kúrò ní orúkọ jésù kristi násárẹ́tì bàbá mi àti ọlọ́run mi ògbèjà kẹ́rù ògbó níjà olúwa dìde tógun tógun kó dìde jìjà jìjà kó gbèjà mi o kó ti gbèjà gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ní orúkọ jésù olúwa gbèjà gbogbo àwọn náà tó dìde ogun sí ní orúkọ jésù olúwa dìde kó gbèjà adébùkọ́lájà ní orúkọ jésù gbogbo àwọn tó ṣe ṣáàtì ètò òun pera níbi sẹ́yìn amáyẹ̀wò àti gbogbo àwọn tó ṣe ṣáàtì ní kó máa pè wọlé kó máa ṣépè fún àwọn ọmọ mi mo gbàdúrà ní orúkọ Jésù ní kó máa ṣépè fún mi lórí ṣáàtì gbogbo àwọn tó ṣépè náà lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbà mi kó máa ṣẹ̀ sí gbogbo ègún tó wà nínú bíbélì bó ṣe fẹ́ kàlá rẹ kó jẹ́ tiwọn ní orúkọ Jésù gbogbo ìdààmú tó wà nínú ọ̀sẹ̀ yìí kó jẹ́ ìpín wọn lórúkọ Jésù olùwàfojúpọ̀n olùwàfọ̀ra ni wọ́n kàn jìyà kú lórúkọ Jésù olùwàjọ́ máa dààmú lórúkọ Jésù ìdààmú sí aṣọ ìdààmú olùwàwọ̀ fún wọn tó pé mo wọn pátá kó jẹ́ ìpín tiwọn ní orúkọ jésù mo gbàdúrà ní wákàtí ọlọ́run ẹ̀sọ́ gbẹ̀san mi lára gbogbo wọn pátápátá láì láàánú lórúkọ jésù olùgbẹ̀san adébùkọ́lá lára gbogbo àwọn tarẹ̀ láì láàánú lórúkọ jésù ó gbọ́ ìpinnu gbogbo ète gbogbo èrò tó ń rò ní orúkọ jésù ọ̀run túká ní orúkọ jésù mo gbàdúrà sẹ́ẹ̀ ní orúkọ jésù ẹkún nìkan máa sùn bíbélì sọ pé ariwo yẹn lọ máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo èmi ó máa yọ̀ ní orúkọ jésù àní ẹ́sàbọ̀dù ó máa sunkún ní orúkọ jésù ó máa jìyà ní orúkọ jésù tọmọtọmọ àti gbogbo àwọn ẹlẹgbẹ́ ó máa sunkún ó máa jìyà ó máa ṣẹ̀sín ní orúkọ jésù ó máa ṣẹlẹ́yà ní orúkọ jésù so shall in Jesus name amen mo ṣì ń bọ̀ fún another chat checking kan ṣe lè fast because it's everyday tonic blood tonic breakfast kò dáa kó má jẹ breakfast bẹ́ẹ̀ ni hmm. tí lè ò bá ti tán lórí ẹ̀jẹ̀ òkè tán lè kọ́ náà hmm. ọmọ tó bá lòun ò ní yé ṣe bí òun náà ọlọ́run hmm, bẹ́ẹ̀ ni ó ní ká má ṣe gba ìkà láàyè láti wà láàyè ó ní hmm, ẹ má ṣe gba ìkà láàyè láti wà láàyè ní bẹ́ẹ̀lì sọ ìkà ni ẹ́sà bọ́ọ̀dù ìkà ni hmm, bẹ́ẹ̀ ni Tókunbọ̀ Abọ́dẹrẹ ọmọ Fóyèkẹ́ ó máa lọ bá ìyá ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ sùn lọ́rùn bẹ́ẹ̀ ni máa bá ìyá ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ sùn lọ́rùn ẹ̀mí mímọ́ tí kàn tó yes kí ló ká ṣe fún yín ó ṣàárọ̀ yes. ẹ ó ṣàárọ̀ mọ iye bẹ́ẹ̀ rí o. ó mọ̀ sàn ò mímí nímì ìbúfọ̀. <laughs> ọba ajagun náà èmi náà mọ̀ rèmi kì í sábà kí ni ṣe bíbú ọjà rèmi sábà á sọ̀pọ̀tì rẹ̀ gbọ̀ngàn kọ́mbẹ̀tì ṣé mọ̀ mi náà mọ̀ yí ara èmi kì í wọn lórí Facebook mi mo bá pè wọ gbọ̀ngàn náà mi bẹ́ kí wọ bẹ̀tú ọ̀gù. mi gbé ìlú yẹ ha sẹ́yìn. ìlú yẹ ha. France mélòó. ok o. Oh. Paris bí náà rí. ó sàn adúpẹ́ fọlọ́run adúpẹ́ ńlọ́run o. Hmm. òkùnkùn tọ́jú ọmọdé yẹn. ẹ ṣé o. <laughs> ogun bàmí. ogun mọye. o ayi ajagunna ọlọ́run mọ̀ ká ṣe mọ́ ọlọ́run ká ṣe ń mi ogun kankan ò borí ọlọ́run ogun kan rà yín ọlọ́run rí. ọlọ́run bú ọdá padà pátápátá. àmì jésù. ogun mọye. mo jọ nímọ̀ ní pé sábọ̀dù pariwo rẹ̀ mo sì rí kinní ìsẹ̀yìn kéèkọ́ ìbọn ṣe lu ọmọ rẹ̀ borí lórí Facebook mo ní pé pariwo gbogbo ayé òun mo ṣe sẹ́ǹdì kinní ìyàwó bẹ́ẹ̀ o fídíò yẹn. ok ìyẹn kẹsẹ́ǹdì rẹ̀ sí mi mo ka mo ka ṣe mo ka ṣe òrẹ eh, lórí. ọ̀nà kan pè o bala ó pè ní bala anamayowa yẹ́nu ọmọ mọ́mọ́ mm. mi sẹ́ndì mi sẹ́ndì eh, kíni gẹ́ yẹn sí wọ àwọn ọmọ ọmọ yẹn ní títọ́ ọ pé princess rita bẹ̀tẹ̀ kábọ̀dù yìí tẹ̀lé. princess rita ọmọ ọmọ ọmọ mọ́mọ́ kankan kí rita ọmọ kàlẹ́ kí rita. ẹ eh, ẹ ọmọ mọ́mọ́ yìí ni ọmọ mọ́mọ́ yìí ni because ọ̀nà ìyá rẹ̀ ọmọ family mọ́mọ́ because ọ̀nà ìyá rẹ̀ ló wá láti ṣáìdì bóyá òṣì ọ̀nà òbin. ọ̀yà mọ̀mọ́ kan wá láta òṣì. ọ̀nà wá láti àwùṣì ní fámìlì ọmọọmọ nílẹ̀ pa. èèṣì kábíyèsí gangan kébi. mi rò pé kábíyèsí gangan ó bí. ẹ̀ẹ́ tó o èèṣì ọmọ yẹn mọ̀. bí ẹ yóò rí ọmọ yẹn ó skul ní ní Mount Carmel òun rán mi pé fámìlì eh, fámìlì mọ̀mọ́ yẹn ni pé bẹ̀ẹ̀ tí ẹ tẹ̀lé ẹ tẹ̀lé ẹ sábọ̀dù. Eh, èmi èmi eh, eh, ẹ mọ̀ sí ẹ̀yọ́ kan mi èmi mẹ́ẹ̀ ṣe family mọ̀mọ́ èmi ọmọ mọ̀mọ́ mọ̀rẹ́ ọmọ ajagun náà àkádìrì mọ̀mọ́ ajagun náà kábíyèsí mẹ́ẹ̀ kọ́ ah. so ọmọ olùkàrẹ́ mi mọ̀rẹ́ ẹ̀ òun èmi òun. nínú odi. nínú odi. alhaji bọ̀yì yóò kú. iye bàbá bọ̀yì. Mm. bàbá bọ̀yì ọbí bọ̀yì tán ọbí mọ̀ mi tán ọ̀ mo mú bàbá bọ̀yì náà. ìbí méjì mú Karellas. ṣé o bí bàbá mẹ̀dínú kan níbẹ̀. ẹ bàbá mẹ̀dín àti ó dẹ̀ ó dẹ̀ bí bàbá káwọ̀dé pé bàbá ṣí ẹ̀ ṣí ẹ̀ kan báyìí rẹ̀. <laughs> ẹ má wọlé pé wọn bá ń ṣiyẹ ṣiyẹ ẹ ìbàdàn kọ rè. náà wẹ́ẹ̀ ṣe bàbá ahmed kí mi fọwọ́ ní òun burú tùbà yẹn ọ̀nà burú ó nógùn náà yan bàbá náà yan bàbá ahmed yan bàbá kọ́ orúkọ rẹ̀ bàbá bọ̀ yóò ràn mí last time yọ fọ̀rọ̀ ọ ní pé ẹ ká mọ bàbá yìí mi porí yẹn náà ọ̀nà burú tún ọ̀nà oògùn gan. ok bóyá ojú mi ká fò because mi ìlú bẹ́ẹ̀ dúró nínú odi. ní òwe sí ẹ̀yàn bàbá ó ku bàbá ó ku ẹ ó bi bàbá um, bàbá mẹ̀dí ẹ mú mọ̀. ok ìgbà kọ́lẹ̀ mi ṣe ìwọ bàbá mi ní ìyá iná yẹ bá wọ àmì ìṣàsíhùn ẹ ṣòrí rẹ kéènì mo rọmọ yèmí lórí Facebook bet ọkàn mi inú mi yà dùn gbẹgbẹ mi tẹ gbóná ẹ̀sìn náà èmi èmi ṣe bá di wọn o ìlọsíwájú rẹ at least bí ẹ̀fẹ̀ ṣe dáhùn ààrẹ ṣe wẹ̀ ẹ́ bórí wẹ̀. ẹ jàre mọ̀kẹ́nu ń ba iye mi i mean ké orúkọ yẹn oyè mi oyè mi ké orúkọ yẹn jàre. oyè mi gbogbo ìkólóra pátápátá ọlọ́run mi ní ẹ dárúkọ ẹ̀ ń mi ẹ ká rán mi pé mọ̀mọ́ pé bàbá Mẹ̀dí bọ̀ mọ̀mọ́ yẹ ká kú ká tipẹ́tipẹ́ pé bàbá ọ̀bí bàbá bọ̀yọ̀ bí lé. màmá Mẹ̀dí mọ̀mọ́ ọlá nìkù ọyọlá ọpẹ okay mọ́mí okay ọmọ ajagun náà mọ́mí mọ́mí ọ̀pẹ mọ̀mọ́yọlá nìkú ó ká kú fún ẹnìbọ̀dì náà bọ́dà mi gan kọ́ hòtẹ́ẹ̀lì lánàkúrẹ́ ọ̀pẹ alẹ́ so kọ́ hòtẹ́ẹ̀lì lánàkúrẹ́ florid. okay okay ẹ okay ẹ ṣàmọ ẹ mọ mọ̀mọ́ ìbèrè náà. ẹ mi náà gbọ́ orúkọ ok ó ká yé mi náà ẹ so wúlí bàbá yẹn kẹ́ use mọ́ náà but thank God ẹ ṣe ń fọ ẹ fọ kí. bẹ́ẹ̀ mi kò ronú odi iye mọ́ mi ayé ilé ilé bíbọ̀ yìí ló yẹn gangan ìyá ìyá ló iye mọ́. ok ìyá ok. níbi lílo dúró níbi popo lòrò yẹn ìgbà àṣọkù mọ́ mi gan ìyá àjọkọ̀ níbi ibi popo lòrò yẹn yìí mẹ̀dí mẹ̀dí yẹn ta ìjẹ nílẹ̀ pa ó láti alẹ́ mi gbẹ́mi kó rọ obìnrin ẹ̀ jókòó níbẹ̀. ok níwájú popo lòrò. Eh. Eh, eh, obìnrin yẹn jókòó níbẹ̀ tó tọ́. èmi mọ mọ ẹgbẹ́ tá a a lóde a bá kó ilé ìwú ní òní aṣọ ká a ọ̀ lóde èmi bá jókòó ìbéèrè èmi yẹn mọ́ lóde àgbọ̀ ni mi rọ lóbìnrin jókòó níbẹ̀. <laughs> it is well o oh. ké orúkọ ọmọ

àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mo yẹ. so olòmíràn ẹ̀ka pẹ́ ní kàrẹ́ ìṣọmọ kàrẹ́ ọ̀yà ká bún àkádìrì àbí ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kónẹ́rẹ̀ náà ṣé ẹ̀mọ́ kóná yèmọ́ ẹ̀mọ́. mo ti mọ ní ajagun náà òbí mi, ọ̀yà ká bá kàdìrì ara mi gbé gba mi náà bìlí pé olùkàrẹ́ ìṣe olùkàrẹ́. ilé ni. mi ní èmi èmi mm. ajagun náà òbí yèmí mm. because of that ọ̀yà ká bú mọ̀ ọ̀pọ̀ lójú mi ara mi gbé gba. ẹ̀bọ̀ tòun náà wọ́n mọ̀ mọ̀ sí bú mọ̀ níbẹ̀ àbí kí mi. ọmọ àlè ni náà ọmọ eh, àlè mọ yín. ẹ ẹ ìṣọmọ ọkàrẹ mi ní ìṣọmọ ọkàrẹ kéènì ẹ pé ṣọmọ gbé òkàrẹ ṣọmọ ṣàgbọ òkàrẹ yẹn ọmọ èkìtì òkàrẹ ọmọ òkè àmì ọmọ ìgbìlà òkàrẹ yẹn ọmọ ẹgẹnẹ ọyẹn òkàrẹ ọ̀pọ̀ gan níbẹ̀ ọmọ gbogbo ọmọ agẹnẹgbọdẹ gbogbo ọkà kùkàrẹ yọ ọkà fọrí pé ọkàrẹ ọ̀rẹ́ ọṣọmọ ọkàrẹ náà ọyà ká bún bàbá rẹ náà ọbí ebe kí tọmọ àjagun àbí ebe tọmọ àkádìrì èyí àkàfọrí pé òun ṣe kínní so ìyá àbí ẹ̀ṣìdé fọ̀níjọ́ náà pé èmi èmi ṣìre èmi ìṣọmọba ọmọ nímìrè òun ọmọ yèmẹ síhún. Ah, ojú rẹ ojú ẹ ẹ ṣáà ṣùgbọ́n ní àtà bóyá ẹ̀ màá ti mẹ̀dí yé ta ẹ̀jẹ̀ nílẹ̀ pa ìwọ ah. ẹ mọ ọ̀rẹ́ kàtí ọ̀rẹ́ àrí ọmọ ajagunà ọmọ ẹ̀ ní fèsì. yes ọmọ ìjọra ọjọra ọgbọ́ gbogbo ọjọra ọmọ ajagunà tó tọ́ gbogbo ọmọ ìjọra àtọkùnrin àtobìnrin ọmọ ìjọra wọn iná àdìgbọ́júwe rẹ̀ ń náà. òun yẹn mo kárí mo kárí píṣọ̀ rẹ̀ kan rí yòó yòó yòó ó fún gèlè mọ́ tí í ṣe ìyàn wèrè kan ọ̀nà ìwúlú òyìnbó mi ìkàlẹ̀ ìhà àbíbẹ̀ ìhà. ṣé kàṣírí ló òyìnbó àbújá ìhà àbújá. yé àbújá abájọ àbújá rẹ̀ sí pé iye láyé dá lọ́rọ̀ ẹ sábọ̀ gbẹ ní sẹ́ndì profile rẹ̀ sẹ́. àbújá kẹ̀yà orí kínà ìbọn ṣe lù kínà. òtòdè bóyá mo rí orí kíní yẹn sábọ̀ dùn fún mi ọ̀nì ó lọ ẹ ojú yẹn náà stage náà síbítù ọ̀nà kan gbé lórí profile rẹ̀ mọ́ asẹ́ǹdì rẹ̀ sí orí ẹ̀ pé wọ́n. ọmọ stitch rẹ ọmọ rẹ yọmọ yọmọ yọmọ kan lu ọ̀hún boyfriend òun àti boyfriend òun ọjà. ìyàn boyfriend kọ́mọ yẹn rí yẹ níta ní táìmù yẹn. Eh, olórí burúkú èmọ̀ ọmọbìnrin yẹn ọmọ olórí burúkú èmọ̀ ọmọbìnrin yẹn so ṣọ́ọ́ṣeéṣe fọ̀rọ̀ pẹ́rẹ́sẹ̀ akadárúkọ ẹ̀ eh, ọ̀ní akadárúkọ náà yóò ṣe pàtàkì olórí burúkú ẹni ṣùgbọ́n gbogbo rẹ̀ yọ̀ ṣe èèyàn rẹ̀ pé ọgbọ́kàn mi gbóná èmi náà mi èmi gbáyé rẹ̀ gbóná gbogbo rẹ̀ mi ń ṣe èmi kọrúkọ rẹ̀ náà yìí ó kárí lórí Facebook ó kárí pé òun ká ní problem Canada níbi ó ká ní problem mi ṣe ń gbogbo ní problem ọbẹ̀rẹ̀ lọ ẹ mọ̀ tó tọ́ pé ọmọ ọ̀kàrẹ́ mi rè. ọ̀nà kan pè lórí show àti sinela lẹ́nu rẹ ẹni ìyá àti ẹsàbọ̀dọ̀ ìtìjọ́ Island hmm. ọ̀nà ìyá kan rán láti sinẹ́ pé ìgbóhùn tiẹ̀ gbọ́ pọ́mọ yẹn néfù pé ọ̀nà ọmọ yẹn obìnrin jọ́ obìnrin ó dè kú ẹ bẹ́ẹ̀ ká mi obìnrin yẹn gbó gbó mára yẹn mọ̀ ní fọ́ síta Eh. Eh, woman yẹn ò rí ọpẹ eh, màmá àwa ó dárúkọ obìnrin yẹn gan onínẹrẹ obìnrin yẹn á pè ní bara láti sinẹ pé igbó ah, ah. gbọ́ pé ọmọ yẹn ní èfùpọ ọmọ yẹn obi ó lè kú ìjẹ́ ó ọmọ òbí ní ìpèbèrè kú. torí eléyìí náà gan-an sẹ́yìn organize ọmọ rẹ̀ ebe fọ̀ ní ìyàn ó ṣe ọbẹ̀ yà fọ̀ ní ebe mbemọ́dé ṣe ṣáàtì mi ṣeun yẹn torí gbogbo ṣáàtì mi ṣeun yẹn ó mọ̀ mọ́ ipò ní ìfẹ́ tì gidi gan ẹ̀mọ́ ẹ̀jì kékeré ọ̀nà ìyá ká rìpọ́ọ̀tù níbẹ̀ yìí wọ́n ẹ̀ṣẹ̀ kéṣe ìwé eke terrorize ọ̀nà kaka wàá rún ọba gbogbo ọba ọ̀rì nàìjíríà yorùbá wàá mú gbogbo wàá rojú wọn gbolẹ̀ wà ní ẹ̀wẹ̀ ẹ̀jà ń jọba ẹ̀wẹ̀ ẹ̀jà wọn ṣé ọba yẹn Iyanke èwù jọba yẹ ìyànkó èwù sínétọ̀ àti ewu iju yin ala fi ne iyan ba ye ewu ba re yi eche me o mo ka si se eta jo eh eyan mo na be ka bu ka be un gbogbo ìsẹ́yìn gan náà mọ̀ pé òun ká ṣiṣẹ́ ní ọ̀ọ́nù lu ọmọ ó dìgbò ó ṣe ó dìgbò bẹ̀nà sí ọbẹ̀ ebi ìpọ́n ní àlùjọ̀nù dojú ìjà kọ́ èèmọ̀ rírí ìjà ẹni tí ò rí ìjà rí ni tó ń pèrè lọ́kùnrin èèmọ̀ mọ́rẹ́ oro ó ní èèmọ̀ anú èèmọ̀ rẹ́ oro èèmọ̀ rẹ́ oro èèmọ̀ rẹ́ oro. alẹ́ bàbá olú yéésù ní pálásì rẹ̀ wẹ́ pariwo rẹ̀ ní nẹ́nẹ́ nọ́nsẹ̀nsì ìrẹ pariwo ọba yẹn. ẹnu yẹn mo pariwo ti alákẹ́nò ní ìsẹ̀yìn ẹnu yẹn mo pariwo aṣàdédé ká mú ọba ṣé ìyẹn ọba ó kó nàìjíríà iná gbalẹ̀ ilẹ̀ iná ìrọjọ́ sùn pé ọgbà ńlẹ̀ eṣẹ́ àìmọ́ ká ta sí eṣẹ́ àìmọ́ ṣọ́mọ̀ ká ṣe é pa ṣọ́ṣe ká ṣọ́ṣe parí ayé ọ̀nà bẹ́ẹ̀ yẹn ọgbà àwàná rẹ̀ èní ṣé ó ká yín ẹsẹ̀ yín èdè ṣọ́nà ọlọ́run ṣe ká bá tọ̀nà jẹ́ ọ̀ká gba gbogbo ìwàná rẹ̀ èdè ní yà ṣe akáṣiṣe kaká so ọlọ́run ṣe ọlọ́run mọ̀ ní èmi ẹ̀ ṣọ̀nà ọlọ́run ó mọ̀ gbà wà náà rẹ̀ tán ìwà rẹ̀ mọ̀ ká tán bẹ́ẹ̀ ni ọmọ kan gbà wà náà rẹ̀. ms blogger blogger mẹ́sẹ̀ rẹ̀ dárúkọ ọmọ yẹn kíkà orúkọ gẹ̀yẹ nàìjíríà yóò méèkì ó gan lókù blọ́ọ̀gì àrùn ìsíní ọ̀hún bẹ́ẹ̀ ti nàìjíríà gẹ̀yẹ lò náà ẹ̀ sákòrò ti nàìjíríà fún ibo ẹ blog blọọgì ṣe wọ́n yà òde wẹ́ búlì eh, eh, ẹ blọọgì ẹ búlì ayé ẹ mọ̀ sọ o ayé ẹ mọ̀ níbàjẹ́ o gbogbo oyè blọọgì ni nàìjíríà gbogbo ọbẹ̀ èsì náà ẹni ẹ lídà ìkejì ẹ ẹ hàn ewúgboro gbogbo rẹ èlò ní nàìjíríà ó kọ́lí ẹni rẹ kaka ewu bó ṣe wù yá jẹ ìyá interview ẹ̀yà ṣe investigation rẹ òun wọ aṣáka dúró níbẹ̀ wà níwọ̀de òde wẹ́ẹ́ búlì ẹ tẹ̀rọ ráìsì ẹ pa gbogbo kókó gbogbo ọ̀nà jọ ẹ̀ ọ̀nà mélòó yìí Eh, lídà ìkejì ìkójọ nínú ọba ìka abúkà lùnà kàkà òun eke dánu ìyẹn gbogbo ẹni náà kọsẹ̀ ebe wúlì mi èyí ṣe ìmọ̀ mímọ̀ bá ru ibi Canada wọ́n pe ibi yìí ibi ìbà Canada nẹ mo wá sí ìfọ̀sàdọ̀m tó tọ́ òun náà sì sí ìfẹ́ sọ̀ nínú gbogbo wọn èyí ṣe èébú so èmi kẹ̀dẹ̀dẹ̀ gbogbo náà ṣe yẹn kìmíkà rẹ̀ jọ ọ̀sùn mo ká rẹ̀ jọ́ rẹ̀ sùn náà èdè eh, iná yóò ṣe ní dublin yóò yà ṣe níbẹ̀ yìí eṣẹ́ àkàtà mi jọ eṣẹ́ àjùmíkà ṣe léyìí ọba tẹ̀ fún mi. ọ̀dọ́ amẹ́ríkà gan ọ̀tọ̀ lọ mo yọ ní amẹ́ríkà gan ọ̀tọ̀ lọ rẹ́ẹ̀tì náà. ẹ omi ṣe ẹ̀mọ́ ká gbéṣẹ́ ẹ kébì yẹn ẹ mọ̀ wọ́rì ẹ má wọrí ṣé ẹ rí kébi yẹn mi gbọ́ kó gbójú kúrò nára rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ elébe mọ̀dé bú mi ní táìmù kan mi á gbójú kúrò nára rẹ̀ pé ebe ká sori burúkú rẹ̀ torí ń bẹ́sítà èrè yẹn ọ̀dẹ̀ dìdì èrè yẹn àwọn rẹ̀ ńlẹ̀ mọ́lẹ̀ olóṣìṣẹ́ ni ilé yẹn mọ̀ kò ọ̀hún ká rán náà pé ọ̀ọ́kọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ìṣọ̀nà ọ̀nà rádaràda ẹni ọ̀nà rádaràda ìyẹn ọ̀ ká parí iṣẹ́ rẹ̀ iye rẹ̀ ká kú balẹ̀ ká kú ọ̀sìn ní ọmọ yóò sọ lílù ó ká sọ gbòyà kọ́ ayé ọ̀sán mi. yàtọ̀ sí mọ́ni ẹ̀ṣẹ̀ mọ́ni ṣe é rí ṣe gbèsè happiness oru yòó torí èmi gan mi ké òkì ní ọ̀yẹ́ ìṣúná. no iye ọyà rẹ̀ mẹ́lu. gbogbo ọmọ rẹ̀ ọ̀gá mm. gba ọmọ rẹ̀ náà rẹ̀ ní happiness. no ẹ̀mẹ́sì ẹ rí i sọ́nà. anamáyọ̀wá ọgbọ́n ọmọ náà anamáyọ̀wá ìsọmọ anamáyọ̀nà anubara anamáyọ̀wá lókè jèsè ọgbọ́n gbogbo ọ̀yọ́ ṣàgbọ́n ọmọ rẹ̀ kó ra papọ̀. ìgbà gbọ́ ẹ̀ka gbọ́ jàre iye mi ṣé ẹ rí e, ọ̀kan òrìbọ̀ kan náà anamáyọ̀wá ọ̀rí ìgbà yẹn náà mm-hmm. ọ̀rí ìgbà bẹ́rí sùn ṣéṣe ẹ̀wọ̀n ṣóṣe ṣóṣe káàdì tẹ́ẹ̀tì wọn pé tòótọ́ ilé mi ń fọ̀sẹ̀ yìí pé ọ̀ọ́sán ó ná àkáǹtì wọn owó ìyọ̀nà yóò ṣe lè ọ̀kà san ó ná àkáǹtì wọn ọ̀nà ọ̀bẹ bún ọkàn transfer rẹ̀ lóde ilé yìí anamáyọ̀wá ṣe rè yẹn gbogbo rẹ̀ pẹ́pẹ́pẹ́ yọ̀ ṣe yẹn ṣọ̀rọ̀ ìṣọ̀rú bojú eléyìí náà kẹ̀dẹ̀rẹ́ ètà kòkè eru àti india yìí ṣì gbé a eru ewérẹ̀ yẹn ewé paruparu yìí tà yẹn ṣerú gbọ́jà ọ̀lí eru rọ̀ bojú ṣèyí ẹsẹ̀ yìí èkejì èkébì hmm. yẹn náà kẹ̀dẹ̀rẹ́ distributor yìí ni amẹ́ríkà sì yé ti drug ọ̀ṣun yé ti terrorist láti gbọ́ ìjọ láti nine eleven yẹn láti gbà yẹn ọmọ láìkí eh, tẹ́rọ́rìsì àti olórí burúkú ẹlẹ́rẹ̀kẹ́ ṣègèdè àti alájàlámì olókèlẹ̀ yewu Canada níbi èyí ẹnu àjọkẹ́ gbogbo ayé ọmọ sọ mi òun ṣiṣẹ́ lójoojúmọ́ àtọ̀sán àtòru èmọ̀rú ibiṣẹ́ oko ẹrú sáfíìsì ayé ọmọ san ayé ọmọ núlárí so gbogbo wọn bọ̀ tí rẹ̀mí ṣàṣe ìyá àdúrà yìí mi kàkà sáàmù lórí hàn lójoojúmọ́ bọ́lá òun ṣe yọ̀ǹda mi ń gbé ìṣìlẹ̀ ká ṣe kéènì mbechi ka adẹjọ ọsọ ọlọ́pàá. ẹ dọkasi ẹ wà ẹ wà very careful gba dọkasi o ẹ mọ because ṣé ẹ rí èso ọ̀fọ̀ ọ̀pọ̀ yẹn. yé jẹ́ dọkasi àyè síhun ẹ dúró ẹ dúró ná ẹ dúró ná mọ iye mi ẹ mọ̀ mọ̀ kẹ́nu lónìí mẹ̀rí ìfọ̀rọ̀ dókàsì dókàsì mẹ̀ sí torí pé mo ká rí nínú bọ̀kan yẹ kí ẹ̀fọ́ pé èèyàn kan àdèkàṣẹ́ pé èèyàn kan àdèkàṣẹ́ pé ọmọ bí dáadáa èsì hùn èyà mi Eh, mi mẹ́rán dáadáa pé ọmọ ọlọ́run mi rèé ọ̀sìn ọ̀ṣọ́ rà bọ́ ọ̀ṣọ́ ṣe ṣé wọ́n fi gba pààrọ̀ ni wọ́n fi gba pààrọ̀ náà mi tẹ̀ mọ bí mi ṣe fọ. Eh, for your information ọmọ ye for your wọ ẹlẹ́sìn mọ́ géèmù ìwádìí mọ́ ẹ wá sí oró bẹ dọ́kàsì o. ó yé mi ó yé mi ọ̀bẹ. ìjọba ìsìnkè mẹ́gbàdì ọ̀nà ọmọ Eh, emeke baba onige osakusako emeke mu kasali eh, emeke tasi kasali ibi dọka ti ṣe po yẹsi mọra iye kekere control. ẹ ṣe èmọká gbàdúrà oníjọ kínẹ àdúrà mi gbà lórí rẹ̀ sẹ mi withdraw rẹ̀ àdúrà yẹn mi ń sọ dègún lórí rẹ̀ hùn bẹ́ẹ̀ ni èmi ẹ mọ̀ pé ọmọ náà mi rè. ẹ mẹ sọ pé ẹ mọ mú sàlì èmi ka control home rẹ̀ ọmọ kàdọ ìdọkà tí mo á dùn níbàrà ọdún sọnù ń ṣe pìtì pẹ̀lú ẹ náà ní ọlá ẹmẹdẹ kóró tó because. ẹ mọ̀ yá ṣe bí ti mọ̀ bú ṣeré mọ̀ ṣáà àánú rẹ̀ mọ̀ ṣáà ṣe mí mi mọ̀ ọ́ dáadáa tán ẹ máa ka gbọ́ ẹ ka gbọ́rọ̀. wọ́n mọ̀ burúkú wọ́n mọ̀ burúkú ibẹ̀ yẹn mo yẹ yọká sí ẹ̀mẹ̀ iṣu iṣu of London. ẹ mi rán ẹ mi gangan rán mi gangan rán ẹ bí mi ṣe fọ̀rọ̀ ṣe yìí ṣé nù ń burú ẹ̀mọ̀ burú tọ́lọ́hún ẹ̀mọ̀ burú tọ́lọ́hún èmi yàmọ́ kọ́kọ́ èpè yìí mi yàmọ́ ṣẹ́ nídàájí kẹ̀rẹ̀ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ ìsẹ̀yìn ìyàn ó nẹ́ èyí ẹsẹ̀ yìí bóyá mo dárúkọ tirẹ̀ dàrẹ́tì ṣùgbọ́n tí ó gbé ìwà nàrà tí mo ní mo dárúkọ rẹ̀ dàrẹ́tì mẹ́ dárúkọ rẹ̀ dàrẹ́tì máa gbé iye rẹ̀ níbẹ̀ iye rẹ̀ unú fúráká bàbá rẹ̀ bàbá rẹ̀ yóò kọ́ mi gbogbo wọn yóò ṣe súnmọ́ iná ṣàánú gan máa gbé nínú rẹ̀ máa gbé fèsì hàn níbẹ̀ ọ ṣìyá find out ọ darí Facebook rú ẹ̀yìn ẹsẹ̀ yìí torí èmi sì mí há jẹ́jẹ́ mí ìbú ọjà gbé mí há ìyá fọ pé èèyàn kan ṣe rẹ́kọ̀ọ́ ń mi ṣé mi sì fọ̀rọ̀ mi èèmọ̀ kan ná èèmọ̀ kan lẹ́sẹ̀ kí a pàfà ayọ̀ sí lánà ọyẹ́ mọ́ di ogun mọ́nà ọ̀rẹ́ pé ọ̀yá àṣálẹ̀ ìsọ̀nà kan ọ̀rẹ́ pé ṣọ́pọ̀ lórí rẹ̀ gbogbo mi ṣàrẹ́ jọ sun ṣèbí terrorist yìí pọ̀ ṣèbí mi sì rẹ́jọ́ sun Amẹ́ríkà àti Canada yóò take care of them àti gbogbo gbogbo àká ṣèǹjì tọ́pìkì un nìkan kan káà pé àká change tọ́pìkì rẹ̀ ká make rẹ̀ full sẹ́yìn attention ọ̀sìn ká sẹ́ǹdì nọ́mbà oríṣiríṣi sí mi ìmí lè pè ní amẹ́ríkà ìyẹn nọ́mbà oríṣiríṣi mi lè pè ní amẹ́ríkà nípa kb ọ̀ká sẹ́ǹdì rẹ̀ sí mi èmi mọ yẹ́ mọ́ help united nations àti canada àti amẹ́ríkà àbí àti gbogbo ọmọ mẹ́ṣáà yẹ̀ mọ́ help ọmọ ọbẹ̀ ṣàǹfù Eh, kọ́kọ̀ ṣàwọ́ kúrò ní jẹ́ sọ̀yẹ́ yorùbá mo kàn fẹ́ help àgbáyé náà ni pé nàìjíríà àwọn olórí burúkú yọ̀ ọ́ ṣe terrorist lórí facebook kó bá wa ṣàwọ́ kúrò bẹ́ẹ̀ ni nǹkan tó ń wà kó máa jẹ́ iye kó máa papọ̀ èbí yẹn wọn àwọn ní ẹ̀bẹ́ sábọ̀dù ní eh, kò sẹ́ni tó lè mú òun àmọ́ ìpọ́ ọlọ́run ti mú òun kì í ṣe pé wọn tí wọ́n ṣe ìfẹ́ mú. ẹ eh, ti ẹ̀yà àwù Canada gan. nǹkan tó ń ṣe yẹn is very nice why you ṣe máa travel òde èdè yà o everybody free mọ́ òlú rẹ̀ náà ó èṣù òde o kì í tẹ́ ṣe kì í ṣe òde tẹ́ ṣe kó tẹ̀ wá Canada náà Canada go gba nonsense Canada also don't take to tolerate nonsense we reported that already. àwọn followers ẹ̀yẹ ló máa ti pa ẹnìkan ṣe kéṣe nẹ́nẹ́ pé ọ̀ní ẹni ọ̀níwó ọ̀níṣẹ́gbẹ́ ayé ẹ̀ ẹ dúró ẹjẹ́ mìíràn ẹni rẹ̀ kọ́ ẹ dúró náà ẹjẹ́ mìíràn ẹni rẹ̀ kọ́ ẹ mọ̀ kẹnu. ẹ dúró náà àná ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ṣe rí ọ̀hún mẹ́ni ọ̀yọ́ èpò ìwọlé yẹn mẹ́nìyàn yẹ pé ọlí yẹn ọ̀kẹ́ yẹ kú rẹ̀ ọyẹ mọ́nú ká kú sọnù ti pẹ́ torí olòmíràn náà ṣì iná rẹ̀ bíi pé èèyàn ká ní àìsàn yìí mọ̀ gbóògùn ọ sì mọ̀ pé sọ́padà náà yìí sẹ́yìn èyí tí gbogbo àṣìyàn níta so many of them ọ̀ṣà ní jáyà ká ṣiṣẹ́ ṣáṣe bu fọ̀rọ̀ tán ṣọ̀ mẹ́rànrin yan lòmíràn nínú ọṣẹ̀ mẹ́rànrin yan mìíràn yẹn tó tọ́ ọjọ́ yìí bú Wàsíù Àyìndé báyìí sẹ̀ ń ṣe ní ìyá Ìbàdàn yẹn mo gbọ́ tó sọ pé ẹ má bẹ ìyá wọn aláṣàbí o kó stop kó ṣàmà bú Wàsíù Àyìndé lọ bẹ́yẹn ìtorí ọdún ebi káàkà ṣiṣẹ́ ṣẹṣẹ bú ọba ọkà tẹlọ fún ọkà ṣe ṣùgbọ́n ní pé ṣinú rẹ̀ wọ́n dùn ìpè ṣe ọmọ ẹ̀mọ́ dùn kú kíákíá ẹ gbọ́nọ́jọ́ yóò ṣe kú yóò ṣe jásẹ̀ yóò ṣe yàbúbọ́ báyìí rẹ̀ fóyè kẹ́ náà run ẹ̀mẹ́ rí bí wọ́n ṣe kí jubilate ṣe ẹ bá rí báwọn èèyàn ṣe máa jubilate. Ah, báwo ni ẹni ẹni ọ̀nà ah, normal person máa kó kándù dúdú láàrin òru máa lọ àkàwò cemetery kándù níbẹ̀rẹ̀ àgbàdo no beragla nìyẹn níjọ́ yẹn àwọn òkú sọ pé àwọn ò tí ì fẹ́ gbàlejò tiẹ̀ But tó lóun fẹ́ wá by force wọ́n dẹ̀ ti gbà wọlé níjọ́ yẹn tó jálẹ̀kùn wọlé tó òkú ń ṣe kú normal. ló máa kú ikú burúkú ló máa kú nísìnyí torí pé ó ti jálẹ̀kùn wọlé sí ẹnubojì lòun ló já àwọn yẹn ní wọn ò fẹ́ sílẹ̀kùn ó lóun máa wọ by force ó jálẹ̀kùn wọlé ni so ikú burúkú ló máa kú ikú ẹ̀ ò ikú ẹ̀ lè nọ́mà ó dẹ̀ ó ní ẹnu ẹnu ẹnu ká ṣe tán láti lọ so eléyìí ṣe yẹmọ báyé jẹbọ eyàrá yẹ ọ̀nà yẹn yẹ yẹmọ báyé ọjẹ yẹn yẹ tẹ̀lé yẹn náà yẹ báyé ọjẹ ayé tíya yìí ayé tíya ayé ọmọ mi ayé àwọn olólùfẹ́ mi eyàrá kọ̀ọ̀kan bàjẹ́ nínú rẹ̀ ayé gbogbo wọn ṣe ẹ̀mọ́ bàjẹ́. sábọ̀dù wà lábúròdù ẹ produce one graduate nílùú òyìnbó náà sí nàìjíríà ojú wa kí ṣàṣàṣàṣà ṣé ojú rẹ wà á produce one graduate. ẹ jàre ẹ torí ọlọ́run ẹ jàre ẹ torí ọlọ́run ẹ jàre ẹ torí ọlọ́run bẹ́ẹ̀ ṣe ojú rẹ̀ ṣe yẹn àmì mí nàníyàn mí nàníyàn ẹ lójú rẹ̀ bí ojú ọ̀nà yẹ òlú òyìnbó hmm. ojú rẹ̀ jojú ọ̀nà yẹ òlú òyìnbó yan yẹ ọmọ twelve yọ ọyọ sùn nínú oòrùn gan ọ haúsá wọ̀nyẹn ọ̀ dà jùlọ ó dàbí àwọn haúsá tó wà ní ẹ̀ nìjẹ́ ìyan yóò jọmọ̀ rẹ̀ yẹn hmm. ìyan haúsá yẹn ìyan yóò jọmọ̀ rẹ̀ yẹn ìbínú tó tẹ́lẹ̀ náà bá ti ń bínú sẹ̀dá náà ẹ máa kàn rí pé tó bá wọṣọ kò ní dán tó bójú ẹ̀ ò ní dán bó jẹun kò lè ṣó a máa gbẹ oríṣiríṣi nǹkan ló máa ṣe lára so ìbínú ọlọ́run ni lára ìbínú ọlọ́run ni so kì í ṣe pé hmm. kì í ṣe ara ìbínú ọlọ́run ni gbogbo tó rí yẹn bó ṣe ń lọ lójú títì ọmọ èlì òun kan gba lójú káwọn ọmọ kékeré dìbò lù kóun kó kọlù torí pé òun náà ṣe kíni ó ń fojú àwọn ẹtọ́ ọlọ́run yọ́nú sí ó fi ojú wọn gbolẹ̀ ọlọ́run ò lè yọ́nú sí ẹ̀dá bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ló wà lórí ẹṣá bọ́ọ̀dù so èyí tàdé tún gbà lórí òru tá à ń ṣe pé ẹ kí lọ́lọ́run lè ṣe ẹ òun náà ṣe ń pè lélẹ̀ pé àdúrà ìgùn mẹ́ ṣe ń bíbélì náà má ṣe gba àwọn ìkà láyè láti wà láàyè ẹ ajálẹ̀ ló ti jẹ òkú jésìbẹ́lì so tá a bá dẹ̀ ń gégùn fún kò ń ṣèpè kò ń ṣe ìbínú ọlọ́run ló yọ́nú sí bẹ́ẹ̀ pé ká máa ṣe lọ because èmi ìgbìmọ̀ tiẹ̀ mọ́ dáadáa mo wọ́n nà mo tún speak fún mọ̀ jáde ń. bóyá àmì náà ti wà ọ̀rá yìí. yèyí mi lè ṣe tán ẹ mọ̀ pé ẹ mọ̀ jìnnà ẹnu lè darùn lórí ara ó lè bẹ̀rẹ̀ sí mi. wọ́n rí yàrá gbèjà rẹ̀ ní àárín mọ̀ sísẹ́mù Facebook pẹ̀lú mọ̀ sísẹ́mù níbi ìyẹn gbèjà wọn. ìyẹyọ hmm. pè ní. ìjọyọ̀ lùbísí ìjọyọ̀ lùbísí yọ karùn-ún bùsí bùjẹ́ sẹmẹwẹlẹ mm. blame náà lu bíi ẹni ẹlẹni lọ wù bú sẹlẹ. ẹ ẹ ṣi eléyìí ẹ ká gbọ́ ẹ ká gbọ́ eléyìí náà ìmọ̀ náà bẹ̀ yà á lù dókà sí mọ̀ ìmọ̀ òun náà yẹn náà bẹ̀ yà á lù níjọ́ náà ṣèbó òun náà nìyí ṣe é fọ̀rọ̀ é ṣe yamayama dókà sí òun náà yẹn náà yà á lù náà ṣèbó celebrate ẹ̀ jẹ́ ẹ̀. tó yẹn yẹ bú sẹ́lẹ̀ mẹ́wọ́ ọ̀nà yà ká lọ ọ̀nà bí kọ́kọ́ lù náà wọ́n bí ká ò jẹ́ wọ́n dé fàṣọ rẹ̀ wọ́n sì mọ̀ bí ṣe ó yìí jà níjọ́ yẹn ìṣ bó sáà sídìí ọrùn lu bísí ọtọ obìnrin yẹn jọ ipá náà gba sídìí káká gbòòrò ọ̀nà ìwù buṣẹ́ náà rọ̀ wẹ̀ dédé yùjà. ọ̀yẹ̀ omi kápọ̀ nára bísí tún gbogbo ojú ẹ̀ bó ká bó gbogbo ara tán gbogbo bọ́ sí gbẹ̀ṣẹ̀ kan lójú rẹ̀ gbogbo omi gbogbo omi àkàṣàn lára rẹ̀ gbogbo ara bísí omi ni omi ni pọ̀tọ̀pọ̀tọ̀ ewu ara rẹ̀. Ah, ọjọ́ yìí sábọ̀dù bún aláàfin èmọ àkọ́kọ́ mi lè rí bí sí òde jáde. Ah. èdè bú aláàfin. omi àṣìká jáde ojú mi sí ní gbogbo kọ́sọ̀ ìyẹn olórí yorùbá yẹn wọlé báyìí náà kí sí èlú náà rọba àbí wọlé. ẹ jàre ẹ torí ọlọ́run ṣé gbogbo ara Líbísí gan ọ̀yàrú kábíyèsí ó wọlé ní nàìjíríà iná mọ̀ kélébé mọ̀ gbé hàn. iná ara bísí yẹ yẹ bísí tó mọ̀ rẹ lọ ọgbọ́n ọ̀nà yíyẹ rẹ̀ dòní ṣọmọ ní màmá rẹ̀ lọ. iye ọmọ ọmọ ọmọ ràn mí bẹ́ẹ̀ mọ̀ mọ̀ ọ ní asíún ọ ní asíún èmọ̀ yé rẹ̀ ebi ọmọ ṣé ọmọ ìpọ ọmọ eléyìí kan náà rìn lọ ọmọ rẹ̀ àkọ́bí second born rẹ̀ lẹ́kan. lẹ́kan lẹ́kan náà ní lẹ́kan òun lẹ́kan mọ̀rù ṣètùtù o òwe òkè aná bẹ kabú náà ni pé ọ̀dọ̀ kan ṣe ṣe o hm, ṣé ń jìyẹ ọ̀rẹ́ pọ́ǹsì. yẹ orúkọ àríkẹ́ hmm. ṣọ́ọ̀ṣì wọn wúmà yẹn wúmà yẹn ṣe ṣó yẹn orí facebook tó ní o ká pé àríkẹ́ yẹn ó ṣe ṣó yẹn pé ẹ sábà ọdún ṣe mọ́ọ̀dé mo rè yọ ṣeun gbowó india yẹn agbàgbára yẹn yóò lé káyọ̀ ṣí ṣọ́ọ̀ṣì náà yóò wá ká lò ó fídíò hmm. yẹn wà lórí facebook náà mo wọ́ọ̀ṣì yuma yẹn live nígbà náà ká tó tẹ̀lé yẹn. ẹ ṣe rí bí ayé ẹ ṣe rí ìbáyìí náà revacation kan ni revacation kan ni ayé ẹsàbọ̀dù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹsàbọ̀dù báyìí revacation kan ni ẹ rò pé lásán yẹn ni ẹ mọ̀ ìrànmi orúkọ ẹ o olóòtú káwọn ni òfin pẹ̀ mọ́ ìyá aládùúrà yẹn tó tún bá sùn ṣé mo ní kò lè bóbìnrin sùn. <laughs> ẹ ẹ eléyà bóbìnrin sùn ó ní ó ní kábíyèsí ò lè bóbìnrin ó tún sọ pé òun káwọn mọ́ pẹ̀lú màmá Àjàyí olórí burúkú mọ obìnrin yìí olórí burúkú àwí ẹmọ olórí burúkú ẹni ẹmọ ẹmọ wọrí eléyìí rẹ mi ṣe yíyá àwọn èèyàn náà mọ̀ rò pé rẹ mi ṣe yíyá ṣuṣẹ́ ọmọ sì mọ̀ pé ṣuṣẹ́ gidi. àbíkẹ́ mi ò ibẹ̀ o èmi sábà àbíkẹ́ torí èmi láìkẹ́ àbíkẹ́ mi ò because ilé ẹ̀yọ́jú mi láìkẹ́ àbíkẹ́ ẹ̀ mọ̀ iná ṣe mọ̀ ha àbíkẹ́ ẹ̀yà dédé dàbíkẹ́ rẹ̀ jáde síta ibi ká ṣe pẹ̀lú náà ó ti ṣùgbọ́n tí wọ́n ṣe ya wọ́n ha wọ́n ẹ̀ka gẹ́yì wọ́n ká ṣe pẹ̀lú wọ́n ká ṣe pẹ̀lú odidi ten times ebi ọ̀dà àwọn òṣìgbọ̀ kan yẹ ayé dá lóra rẹ̀ lóhun adìka lọ ṣùgbọ́n ebi dédé jáde ibi ká àtàkẹ́ àṣìwò kàkà ṣùgbọ́n iná ṣe ha àbíkẹ́ ẹ notice náà èmi fọ inú ni mo yẹ ẹ̀yà ká orí Facebook ó yà ká tó ṣe dìgbò mí náà o ṣùgbọ́n. ẹ ti orí ẹ ti ẹ kúrọ ẹ jí mi mo ka ọ̀rọ̀ ọ̀rọ̀ ń ká yé mi ọmọ yẹ ọ̀rọ̀ yẹn ká yé mi sẹ́yìn ẹ mọ náà èmi ẹ mọ porí èmi ẹ mọ fọ ọmọ ẹ ṣe é rí àbíkẹ́ mò ń mọ̀ ṣe gbogbo ọ̀nà yìí mi fọ̀rọ̀ wọn lórí ibi òun mọ̀ ọ̀nà ọ̀ ní real life eléyìí mọ̀ ọ́ bọ̀tọ̀ òun ó gbé lórí òun òun mọ̀ mọ̀ ṣe bí àbíkẹ́ mọ gbogbo wọn ẹ sì fọ̀rọ̀ sí ebèrè kí wọ́n ní pé kínní bọ̀tí iṣẹ́ ìwèrè yẹn eléyìí ó mọ̀ gbà lórí ẹ sì mọ̀ ọ́ rí ọjọ́ kan yóò ṣe àmàyìndé báyìí sẹ́yìn yóò ṣe màyìndé ó mọ̀ tán o actually ẹ̀jẹ̀ mìíràn ẹ̀ tòótọ́ ṣàyìndé mọ̀ wu ó ṣàwọ̀ pé ṣòun ṣe close mọ́ ọmọkùnrin yìí èrò ọ̀nà ọ̀hún ẹ̀ náà ẹ̀ mọ̀ súnmọ́ iná ẹ̀ ebe gbogbo ara ní ọdún òde ìdìbò ra ní. ebe ni ìyá ẹ ẹ náà bẹ ara ní

mo gbọ́ náà ni mo gbọ́ àánú mo gbọ́ gbogbo ọ̀gá àkó yẹn mo gbọ́ gbogbo rẹ̀. gbogbo ẹlẹ́dàá àbàlẹ̀ yóò ká kú lóde ajagun náà níbẹ̀ gbogbo ọdún ó ti wọ̀ gbogbo náírà yóò kó lọ wẹ̀ ẹ́ rígbà padà ọdún rẹ̀ dùn wẹ̀ náyọ̀ lórúkọ Jésù. àmín àmín àmín yèmí ẹ ṣé gan ni mm. ẹ ṣé ẹ ràn mí lórúkọ ẹ o ẹ ràn mí lórúkọ ẹ o ìgbéyà àtọ rẹ lórúkọ ẹ mọ ni. Ah, dúpẹ́ dúpẹ́ orúkọ mi. ok mi olùkàrẹ́ dúpẹ́ stọ̀ ẹ ẹ ṣé gan ni àfọ̀rọ̀létà torí mi orí iṣẹ́ ẹ̀ mọ̀ pé mi orí ṣáàtìṣá. ókè mọ ọmọ ṣe mọ ṣe tẹ pé. ẹ mọ̀ tó tọ́. ọlọ́run mi kà mọ̀. ẹ mọ̀. mi mọ̀ sẹ́. ee o orí ṣáàtì mọ̀ á. ẹ mi mọ̀. iye síbi ìgbé adúlá ìdẹ́jì ẹ mọ̀ ní mí ní iye <laughs> ẹ mọ̀ ní mí ní ṣebí ẹ̀jẹ̀ ṣebí ẹ̀ ṣáà rí mọ̀ ó dúpẹ́ pé ọmọ kàrẹ́ pè mí. Eh, ọ̀nà mi ẹ̀ sì gbẹ̀ ẹ̀ eh, ọmọọba mi ẹ̀ sì rè so. mi mọ̀ pé oníṣàtì o ṣùgbọ́n ẹ̀yẹ eh, mi mọ̀ pé oníṣàtì ṣùgbọ́n èdè mí nìjà. èdè mí nì ẹ sì problem èmi sọ orúkọ ẹ sẹ́yìn adé fọ̀rọ̀ ṣe ṣe ṣe tán any lovely day okay, okay. happy sunday o happy mother's day o. Hmm. ẹ ṣé gan ni. ẹ ṣé ma thank you very much. okay all right bye. Mm, thank you, Father. <clears throat> ok ìyẹn ké sẹ́ndì kínní sí mi ok ẹ mọ̀ sí problem. yes thank you this morning God, for you send uh, mm, god you are wonderful you are excellent you are powerful you are beautiful. a ti gbàdúrà lẹ́ẹ̀kan but mo fẹ́ fi àwọn psalms normally as, uh, as usual mo máa ṣe another one to greet everybody happy mother's day but this one i don't want to put this rag this rag useless murder murder terrorist murder leader of terrorists killers destiny destroyer i can't put it on the chart and then Kiwama wá no it's not done so i'm going to read some psalm i just give him let, let me just give them little food this morning uh, it's on sunday morning they need a lot of things you know they need to eat you know wọn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ láì jẹun jẹ́ n bẹ̀rẹ̀ sáàmù yìí so tí n bá ti parí eléyìí it's not I'm, i'm not going to stay long maybe fifteen minutes twenty now i'm going to be done i just máa kàn sọ àyájọ́ mẹ́ta sí ayé wọn ló bá tán olúwa gbógun ti gbogbo àwọn tó bá ti gbógun ti èmi àtọmọ tí mo bí adébùkọ́lá àti àwọn olólùfẹ́ mi olúwa fìjà mọ́ àwọn tó bá ti bá wa jà dí àṣà àwọn àpáta mú kò dìde fún ìrànlọ́wọ́ tí a wá fá ọkọ̀ yọ pẹ̀lú kò dènà àwọn tó ń ṣe nínú ibi ní tiwa wí fún ọkàn wa pé ìwọ ni ìgbàlà rẹ̀ kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn wa lójú kí a sì mú wọn padà kí a sì dààmú àwọn tí ń gbèrè ìpalára wa kí wọn kí ó dàbí èèyàn gbó níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kó máa lé wọn kí ọ̀nà wọn kó sì máa ṣókù kó sì máa yọ̀ kí áńgẹ́lì olúwa kó sì máa lépa wọn. torí pé ní àìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún wa wọ́n wá ayọ̀ sílẹ̀ fún ọkàn wa ní àìnídìí kí ìparun kó wá sí rẹ̀ lójijì àwọn tó dẹ kó mọ̀ tìkára rẹ̀ ìparun náà nìkan ṣubú sí ọkàn tiwa yóò máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun wa yóò olúwa ta ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jùlọ tálákà àti aláìní lọ́wọ́ àwọn tí ń fi wọ́n ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké ẹsábọ́ọ̀dù dìde àti gbogbo wọn pátápátá tó lòun àjọkẹ́ ọmọwùmí wọ́n dìde o ohun tí èmi kò ṣe wọ́n sọ mọ́ mi àwọn ẹlẹ́rìí èké ẹ́sàbọ̀dù dìde àwọn tẹ́rọ́rìsì wọ́n dìde wọ́n bi wá ní ohun tí àwa kò mọ̀ wọ́n fi búburú san fún wa láti sọ ọkàn wa di òfo wọ́n bó ṣe ti àwa nígbà tí ara wọn kò dá o aṣọ àwẹ̀ ni aṣọ wa àwa fi àwẹ̀ rẹ ọkàn wa sílẹ̀ àdá àwa sì padà sí wa ní àyà àwa ṣe ara bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin wa tilẹ̀ ni àwa fi ìbànújẹ́ tẹríba bí ẹni tí ṣọ̀fọ̀ ìyá rẹ̀ wọ́n nínú ìpọ́njú tiwa wọ́n yọ̀ wọ́n kọ́ra wọn jẹ tiwa àwọn ènìyàn kéèyàn kúrò wọn jẹ sí wa kò sì mọ̀ wọn pẹ̀lú àwọn gàbàgebè tí í ṣe ẹlẹ́yà ní àpèjẹ wọ́n pa irun wọn ó ní wá ìwé òtún máa wò pẹ́ tó yọ ọkùnrin wa kúrò nínú ìparun wọn ẹni wa lọkọ̀ náà lọ́wọ́ àwọn kìnìún àwọn òṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá a ó sì máa yàn lé àwùjọ pẹ̀lú má ṣe jẹ́ káwọn tí ìṣọ̀tà ọkọ lòdì kó yọ̀ wá bẹ́ẹ̀ ni kò má ṣe jẹ́ káwọn tó kórìíra wá ní àlejò kò máa ṣẹ́jú tiwa nítorí tí wọn kò sọ̀rọ̀ àláfíà wọn hùwà ìtọ̀ sí àwọn ìjẹjẹlẹ̀ náà nítòótọ́ wọn yanu sílẹ̀ sí wa pé àwùjọ wa ti rí èyí ni wọ́n ti rí olùwàmáṣe dákẹ́ olùwàmáṣe jìnnà sí wa rú ara ẹsẹ̀ kòkòjú sí ìdájọ́ wa àti sí ọ̀nà wa ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ olúwa ọlọ́run gẹ́gẹ́ bí òdodo rẹ kó má ṣe jẹ́ kan kíyọ̀ wá má ṣe jẹ́ kan kó wí ọkàn pé bẹ́ẹ̀ ni àwa fẹ́ má ṣe jẹ́ kan kó wí pé àwa ti gbé wọn mì kí ojú kí ó tì wọ́n kí wọn kó sì dààmú pọ̀ tí ń yọ̀ sí wàrà pa wa ká fi ìtìjú àti àbùkù wọn láṣẹ tí ń gbéraga sí wa jẹ́ káwa kó máa hó fún ọyọ̀ ká sì máa ṣe nídìí ti ṣe òjòrè sódodo wa lóòótọ́ kan máa wí títí pé olúwa ni kí a máa gbéga tí ó nínú dídì sí àlàáfíà tèmi bọ́lá fọláṣadé adébùkọ́lá àti sarah àti ọmọ mi ṣọlá àti gbogbo àwọn olólùfẹ́ mi àti ọkọ tí mo fẹ́ ẹ̀yà àwọn wáyé sì máa sọ̀rọ̀ òdodo àti ìyẹn gbogbo ọjọ́ àmín bẹ́ẹ̀ ni hmm, Esabod ò ní sinmi ah, ò ní jáde ìjà bẹ̀rẹ̀ ni kíní kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ abẹ́ ń sinwin ni ta ni ìjà ẹ̀bẹ́ ń ṣí èrè ni lórí burúkú ó ń bú Ọọ̀ni of Ifẹ̀ ó ló fẹ́ lọ kidnap ọmọ ó ló fẹ́ lọ kidnap ọmọ Ọọ̀ni olórí burúkú ni ìwọ wúmà yìí o ó rẹ pé o lè romance ọkọ tèmi kémi wá máa ṣe kíni kò lè fẹ́ ẹ lọ anything tó bá ti wù ẹ́ kẹ́ gélé ní kẹ́ máa sọ ó sọ báyìí pé ààrẹ school mi ní orí ẹ̀ pé ẹ kíríkan kíríkan ọkọ mi san sacrifice òkìkí ni àti gbèsè pé a fẹ́ you know ó ti yé bẹ́ẹ̀ yẹn hmm. anything tó bá ti wù ẹ́ kó bẹ̀rẹ̀ sí lọ play lẹ́ni kò ní ó ti sọ pé ó rí ẹ̀ pé ó san sacrifice pé kò tètè kọ́ńkà kó tètè dá sí ọ̀rọ̀ náà kó tó di orí Facebook ó san àwọn gbèsè tó jẹ ní lórí ìfẹ́ ẹ̀ ó san àwọn gbèsè tó jẹ that's the sacrifice you know some people dey pay sacrifice because of maybe ó ṣe ó neglect kó tètè uh, act on the matter and all those things it doesn't mean does you play those things it cannot stop him loving me i cannot stop it, that cannot stop me uh-huh, for loving him or for loving anybody around him you okay and also the children it cannot stop them because they know that kò sẹ́ni tó bá ṣẹ̀ tínú bá bí tí ò ní ṣe bọ́ ti wọ́ o kì í ṣara wa o ò tán mọ́ wa àmọ́ ẹ rí ẹ bẹ́ẹ̀ ni o dé àfẹ́ so kò sí nǹkan tó àní kankan bẹ́ẹ̀ ṣe gbogbo ọba ló ń bú àlè ọba dẹ̀rẹ́ àti àwọn gbogbo àwọn tó ń sọ yẹn àwọn ni ọlọ́run ò ní jẹun padà lẹ́yìn ike wọn tó bá padà kò síbi tó ti fẹ́ jẹun àwọn ló ń pọnlé àwọn ló ń fún lówó àwọn ló ń náwó fún so kò sí nǹkan tó fẹ́ fi kún so kò sí nǹkan o dẹ̀ ti bú àwọn yẹn ibo ló ti kókó sí àwọn ọmọ ní àwọn hmm, àwọn ọmọ olórin gan tó wà nínú agbórin gan wọn ò ní lè fi ké wà ńlẹ̀ kan wá embrace ìwọ kò sí bó ṣe lè sọ pé ó ń jà fún anybody tó they cannot because wọ́n mọ̀ pé ayé ẹ̀ ti rún tó bá súnmọ́ ẹ ó máa rún ó máa rún tó ó máa fọ ayé wọn mọ́lẹ̀ ní tó máa bàjẹ́ pátápátá so you you cannot gbogbo ètò bá máa pick tí bá ti tún máa tún pick another picture lẹ́ni o kò tún fi sí ṣé o ti gbọ́ kó bá mi tiẹ̀ fi ṣe dp máa bá mi pọn lé lórí ọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn bọ̀ tójú ló fi rí ètè ò lè bá o bá ṣògùn o bá kò sí nǹkan tó lè ṣe o bá máa sọ pé kò lè fẹ́ tó bá fẹ́ fẹ́ o máa lọ dáyẹ̀tì díẹ̀ tí bá ti wá tí bá dénú ilé tó bá ti sọ pé òkè bọ́lá o mà tún ti ṣe kíní ó ti sanra jù mi ò fẹ́ bẹ́ẹ̀ bó ṣe rí ọmọ àlọ́ diet gbà bọ̀ ti wọ́kọ́ ẹnu ikọ̀ náà máa gbà sọ fún mi ẹnu ẹ̀ fúnra rẹ̀ ni for your information fúnra rẹ̀ ẹ̀ fúnra rẹ̀ ló máa ló ń sọ fún mi tó fẹ́ kò ń ṣe ntí ntí ntí ò ntí ò fẹ́ ń sìn bẹ́ẹ̀ ni nítorí pé bóyá kò ti ṣe nǹkan tí mo fẹ́ totally bẹ́ẹ̀ ni ni mi ò ní ṣe ṣe nǹkan tó fẹ́ but n tó fẹ́ fúnra rẹ̀ ló fẹnu ẹ̀ sọ fún mi ok fúnra rẹ̀ ló máa fẹnu ẹ̀ ló ń fẹnu ẹ̀ kì í ṣe pé ló máa fẹnu ẹ̀ ló ń fi fúnra rẹ̀ ló ń fi ẹnu ẹ̀ sọ fún mi ó gbọ́ ẹ̀sà wíṣì ẹ̀sà tẹ́rọ́rìsì ó rò pé ìyẹn máa disturb mi láti stop ẹ̀ tó pé mo máa ń sọ pé òun ló máa ń gbèjà ẹjà kò lè gbèjà ẹ mọ́ kò tí òun kò lè bá mi sọ torí ẹ bẹ́ẹ̀ ni torí màmá ẹ̀ sì wà láyé tó bú yẹ tó sọ pé kò ní dáa fún tó tó sọ pé kò ní dáa fún àlèmọ́tì tó bú gbogbo wọn kò lè bá ẹ kò lè bá ẹ sọ kò lè bá mi sọ mọ́ pé má bàa má bàa fa wèrè torí èmi kò tí mọ̀ pé má gbójú ni lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti má ti rí sáìn pé má bàa sọ tó fẹ́ fẹ́ máa ṣe yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi gan máa kí fún ó máa rí pé máa jáde wàá rí pé yóò mímí kò mímí bínú ẹ òun kò lè bá kò lè bá mi sọ hmm, kò lè bá mi sọ ó kò máa sọ pé kí n ṣe díẹ̀ díẹ̀ ni kò lè bá mi sọ tó bá ní kí n ṣe díẹ̀ díẹ̀ gan mo lè máa rọ́ọ̀ṣì ẹ̀ ṣe kò lè bá mi sọ bẹ́ẹ̀ ni mo sọ gbogbo àwọn ọba tó bú wọn yẹn pàdí ẹ̀ ní gbogbo wọn ó rọ̀mù láàrin wọn ni ó bú Bọ́lá Tinubu ṣé ó ní nǹkan míì tó fẹ́ fi kun ni lẹ́yìn Ọlọ́run ó bú Àlẹ́mọ́tò Ṣàdé ṣé ó ní nǹkan míì tó fẹ́ fi kun ni lẹ́yìn Ọlọ́run ó bú gbogbo àwọn ọba yẹn ó bú ọ̀nìyàn fífẹ́ ṣé ó ní kọ́mí tó fẹ́ fi kun lẹ́yìn ọlọ́run ni gbàgbé wọ́n lè máa sọ ẹ wọ́n jà òun àtẹnìkan òun àtọ̀ ní máa jà níbo ni wọ́n ti fẹ́ jà níbo ni wọ́n ti fẹ́ jà ìjà kọ́ ìjà ni. olórí burúkú olòṣì ẹ̀dá ènìyàn ẹ̀sà tẹ́rọ́rìsì gbogbo àwọn tó kójọ àwọn abirùn àwọn abirùn yẹn ìyá àbàdàn yẹn á ní ẹ pè wọlé ẹ fún jẹ ṣé àwọn yẹn ló fẹ́ bú èmi àwọn tí wọ́n máa pè mí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ èmi tí mo ní fine face gbogbo yín tẹ́ wà mẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí kẹ́ rí kúnkùnkùn kẹ́ wá sọra bí olórí burúkú kẹ́ máa dàbí àgékù igi kán máa yí yín gẹdú kán máa yí yín èmi tí mo ga tí mo sì gbọ̀nlẹ̀ ọmọ tó fine ìyẹn ìyàwó mi ti ẹ̀ mọ̀ ọ̀tì tí wọ́n sọ fún mi bẹ̀yẹn pé tó ń sẹ̀ǹdẹ̀ sí mi pé kí n wo ìyàwó adénúgàmù níhe ìyàwó ẹ̀ nìyẹn tó ń bú èmi ìyàwó ẹ̀ dàbí autopus bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ bá ṣe iṣu lẹ́yìn ẹsẹ̀ bíi jàkìtì lẹ́sẹ̀ wèrè ló bá tu ó kọ́yàn síta èmi mi ò ṣọ́yàn mi síta deliberately aṣọ tí mo wọ̀ ó ṣí bra mi and you see that mo cover mi ò sọ pé mi ò wọ bra náà but ìwọ deliberately ló ṣí àyà ló ṣọ́yàn sílẹ̀ olórí burúkú bó náà fẹ́ gbé ẹ wọ̀ ó náà máa sá ọkọ òun ìjà ti parí o ìjà ti parí o ìwọ pẹ̀lú ta ló fẹ́ parí ìjà pẹ̀lú èbú tó búké wa nù lẹ́nu ìjọ́ mẹ́ta tó ló bá yàwó kábíyèsí sùn ah, ìwọ àti ta ló fẹ́ parí ìjà wọ́n bí ẹni àbúwọ́n rà ẹ́ ìwọ àti ta ló fẹ́ parí ìjà kò bẹ́ẹ̀ jà kò dẹ̀ bẹ́ẹ̀ ṣeré ẹ máa gbé ẹ máa gbóṣì yín lọ gbóṣì yín súnmọ́ wájú bóyá àwọn màláìkà ní sẹ́ẹ̀tì yín àwọn súlẹ̀ àlá màláìkà bóyá òní sẹ́ẹ̀tì ẹ olórí burúkú àtàwọn kókó sáríà àbí kí ló fi àyìndé pé torí pé rí free for fun that day ni ó ṣe dàbí pé kíní jẹ́ kí n fún ẹlẹ́yọkan tó kù jẹ mi ò fẹ́ ní tẹ̀m púpọ̀ because mo fẹ́ kí ọ ìyá mi èní mother's day ni wọ́n pè ní àbí báwo ni mo tún fẹ́ kí mo tó mother's day yẹn gan bóyá kò tó bóyá tí three months náà tiẹ̀ ń ṣe ni kò tiẹ̀ yé mi mother's day tìlú wo ni torí gbogbo ìlú ló ní different different day but wọ́n bá ti ń kọ́ wá fi mother's day náà la má máa kí wọn náà mo fẹ́ kí màmí mo dẹ̀ fẹ́ káwọn màmá rere lórí facebook yìí ẹ tí bá ti kí màmí tán tó dẹ̀jẹ̀ lé mi lórí ẹ màá kí àlímọ́tù ṣàdíà àmàmá nìyẹn màá kí àwọn ẹ̀sà màmá ẹ̀sà àjàyí màmá náà ni wọ́n hmm, even gan àti tóyìn ìkọ̀ládé màmá ni ọkọ ya mọdẹ wáìfù ṣadé àwọn màmá nìyẹn bẹ́ẹ̀ ni ìyá bàbá mi bọ́lá mẹ́ tinubu bẹ́ẹ̀ ni olúrẹ̀mí màmá nìyẹn bẹ́ẹ̀ ni àwọn ṣadé ọmọ ìyálọ́jà ìyálọ́jà e, gbogbo nàìjíríà ìyá nìwọ̀nyẹn àwọn ìyá rere àwọn ìyá lálùbáríkà kì í ṣe ìyá àjàrà àbúkà ìyá síwín ìyá tó bí wèrè lọ́mọ tó bí àwọn tẹ́rọ́rìsì ó tẹ tẹ́rọ́rìsì ìyá ọgbìmù tẹ́tẹ́ ìyá olórí burúkú ìyá tí àwọn tí wọ́n ti ń wá ìyá tí gbókògbó ìyá Boko Haram tí wọ́n ń wá tórúkọ ẹ ti wà ní líìsì olórí burúkú olòṣì orúkọ ẹ̀ wà ní Boko Haram bẹ́ẹ̀ tí ẹ̀ kò rìpẹ́ǹtì àyíndé ò lè bẹ̀bẹ̀ fún ẹ mọ́ o for your information tó bá jẹ́ olófin romance bó bá fẹ́ bu kí a tètè bu kó sú ẹ kò yẹ bó bá ṣe ń bú àwọn ọba yẹn máa bu pẹ̀lú ẹ kò sí tó fẹ́ bú sí tó fẹ́ kó tó fẹ́ jọ wá lójú ṣó ti yé yá tètè bu kórìí ẹ dàrú dáadáa kó tètò tó bá fẹ́ purọ́ o tún lè sọ pé òun náà wà náà wọn tó ní kó wá tún fọ́ ọmọ lórí fún ẹ ṣó yé torí gbogbo èèyàn ó ti ka àwọn èèyàn tó fẹ́ fẹ́ ọmọ lórí mi ò mọ èló gangan lè ra yín èmi sọ mo ní pé kí wọ́n máa mú gbogbo àwọn ọmọ ètò wà ní nàìjíríà yẹn kí wọ́n nù ètò wá ṣe bẹ́ẹ̀ ni àwọn terrorist kí ni terrorist wọ́n láwùjọ nínà kéré fún terrorist àwọn ọmọọṣẹ́ ẹ̀ mo sọ bẹ́ẹ̀ yes irú tóyìn tòyẹ́yẹ́ i mean no um, tóyìn pèpèrèǹpè àti eh, fọyánmu gbogbo àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó bá ti wà ní nàìjíríà tó ń terrorize tí wọ́n ń tẹ lọ́ọ̀fù àti tó ń lọ́wọ́ àlàbújá yìí sìn tó bá ti sẹ́ndì a máa post ẹ̀ sórí bíbá iná ni wọ́n máa wọ́n máa lọ fọlọ́pàá mu làbújá tẹ́rọ́rìsì wà làbújá wọ́n lè mọ̀ pé ìyàwó xmẹ̀ lára àwọn ìyàwó xmẹ̀ tó ń wá nìyẹn bẹ́ẹ̀ ni ara àwọn ìyàwó xmẹ̀ tó ń wá àbá ò bá jọmọ ọ̀kà rẹ̀ kò kan yé ṣó ti yé a kàn fẹ́ kí nàìjíríà mọ̀ ní kálàáfíà dẹ̀ jọba gbogbo yín pátá irú kí lorúkọ mi ní ẹnìkan mi ní ẹ̀ sàbọ̀d ìkànsẹ̀ mi ẹ̀ sàbọ̀d ìkànkiri kan ẹ̀ sàbọ̀d gbogbo yín pátá la máa fi fèsì yín síbí ìbáàjẹ́ dòkásì o ìbáàjẹ́ gbogbo wọn o àwo òràn yín níṣẹ́ gbogbo yín pátá la máa forúkọ yín sí líìsì bẹ́ẹ̀ ni ayé yóò ní da ẹ máa ń pẹ́tẹ́ bá pọ̀ lórí ẹ̀ ẹ bá ti yáde kẹ́ni ọ̀tọ̀ kòròdọ́ọ̀mù kò disturb ẹni tó fẹ́ fẹ́ mi kòròdọ́ọ̀mù yẹn bí ṣe rí nìyẹn kó tó fẹ́ mi kòròdọ́ọ̀mù wà nínú àwọn ìyáálé mi tí mo nílé bẹ́ẹ̀ ni tó bá ní ọ̀tọ̀ pẹ́lẹ́ńgẹ́ pẹ́lẹ́ńgẹ́ wà nù wọn bẹ́ẹ̀ ni tọ́ba sọ pé ọtọ kíríkan kíríkan ẹ̀tọ́ búfalo elétè tẹ̀pẹ̀tẹ̀ kò ń láìkè ètè tí ó tó tínrín ètè tí ò bẹyín àyìndé láìkè ètè tó ṣe tìpolò tó bẹyín tán bọ̀ kò kàn ń láìkè ẹ kò láìkè kè ó láìkè ètè tó bẹyín. Hmm. ẹ bá sọ wípé kílẹ̀ tún máa ń sọnù ẹran pọ̀ mẹ́yẹn báwo lèèyàn ṣe máa lọ fẹ́ yàwó gan tí kò ní í ṣe ọlọ́run má máa jẹ́ kẹ́ mi ẹni tó fi ẹ́ ṣe ẹni tó ọlọ́run gbọ́ mistake tí àyìndé kàn ṣe kọ́lọ́run bá mi sọ mistake di miracle onípòpù ẹ̀ ó jẹ́ kó jókòó sẹ́gbẹ̀rún láti ọjọ́ náà báyìí ni wàhálà ti triple ọlọ́run gbọ́ ọjọ́ tó ti fojú rí báyìí torí òòró lórí ire rí láyé ẹ báwa ṣe ń sákiri pé ẹ àfẹ́ ṣe ìyàwó ẹlẹ́kẹ̀wá àbí ẹlẹ́kẹ̀kiri ìwọ o láti ṣe ti three thousand bẹ́ẹ̀ ni olórí burúkú ọjọ́ tó ti fojú kàn ẹ́ ni gbogbo wàhálà ti padà tún di triple bẹ́ẹ̀ ni ṣùgbọ́n má jẹ́ má wọ́ọ̀rì gbogbo okùn wàhálà tó so sílẹ̀ á gé àfiwé ẹ lọ́rùn gbogbo okùn wàhálà tó tẹ̀síta sílẹ̀ àgé àfidì ẹ̀ pa bẹ́ẹ̀ ni gbogbo ambush tó lé káàkiri pańpẹ́ náà ó mú ẹ tọmọtọmọ ni bẹ́ẹ̀ ni so ibi tó mọ̀ ọ́ ṣe òun náà ló ti ṣe bí ó máa jẹ́ tán kò ní sí kò ní sí ó máa jẹ́ kò mú kò ní kù kankan wàá jẹ́ tán pátápátá kò ní kù kan olórí burúkú hmm. jẹ yòókù kí n lè wá celebrate àwọn èèyàn gidi èmi má máa celebrate àwọn mẹlẹ́bàjà tí ẹni bá ti rí kébì tó bá ti ń ṣiṣẹ́ yẹn o ẹ ṣàrọ̀ra pè mí kẹrọ ra sẹ̀dẹ̀ sí mi kí n máa ra èmi ọba àmà bú mi ẹ ṣàfẹ́ fún ẹni ọyàn ẹ ti kọ jù ìdí ẹ ti ṣe ìdí kan kìtì gbogbo mi ó ní èmi ṣọyàn síta ẹ wo ẹni tó ṣọyàn ẹ wo wèrè tó ṣọyàn síta ẹ wo bó ṣe rí o ẹ wo ẹni tó ń tẹ̀lé tí màá jẹ́ pé ìyá wọn ti kú tòótọ́ tí màá jẹ́ pé àwọn gbogbo èèyàn lé e kébi ti kú tán tí wọ́n ti wọ́ kú tán wọ́n ṣe máa láwẹ̀ kó máa tẹ̀lé lẹ́yìn tí èèyàn bá ti lè tẹ̀lé sábà máa ti mọ̀ pé kò so lóríire kọ̀ọ̀kan nílé wọn báyìí pé the best òun ló lóríire tó tóbi jù nínú ilé wọn ẹ bá lè tẹ̀lé sábà olórí burúkú ni kò sí pé ẹjọ́ kò sí dàbí ṣùgbọ́n. so má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run yìí mi o nítorí pé ẹnu àwọn tẹ́rọ́rìtì ẹ̀wẹ́sábọ́ọ̀dù àti gbogbo àwọn gúrùpù rẹ̀ owó ilé ìṣò yìí ó yà sílẹ̀ sí mi àti e, wọ́n sì fi àwọn ẹlẹ́tàn ẹnu àwọn ẹlẹ́tàn sì yà sílẹ̀ sí mi wọ́n sì fi ọ̀rọ̀ ríra yí mi káàkiri wọ́n sì bá mi jà láì nídìí o mi ì tiẹ̀ mọ nǹkan tí mo ṣe fún wọn. Hmm nípò ìfẹ́ mi wọ́n ṣe ojú kòkòrò ni olè ni wọ́n torí ọkọ tí mo ní mo fẹ́fẹ́ wọ́n ti wá wèé pé kò tọ́ sí mi olórí burúkú ọmọjọ́ tí mo ti ń ṣẹ́ bọ̀ ni oníwọ̀n mo èmi mò ń fún wọn ní nǹkan mi ṣebí nǹkan tí mo dẹ̀ fún wọn jẹ́ kí n dẹ̀ fẹ́ nǹkan mi kí n fọkàn mi balẹ̀ fẹ̀dọ̀ mi balẹ̀ lórí òróró olè a máa rò máa sáma ní ẹyin ọkọ òun kó actually ó lọ fún kéwà ó fẹ́ bọtí nǹkan rere ó ṣe oṣooṣo lórí burúkú tó tó ó mọ̀ pé èèyàn kì í home is not built in a day ó kàn ló pé mo déédéé ń pè lọ́kọ ni i build for it and i work for it i been working not today it's not a day job ó kàn dẹ̀ rí o láfàtà o fẹ́ wá máa yọ̀ bẹ́ẹ̀ tí ṣé o rò pé omi ló mú kú ni o ní ẹ̀wọ̀n gba eléyìí ó rí pé wo ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù ṣé téèyàn bá dẹ̀ ṣe jọ̀lọ́ọ̀fù ṣé ò dẹ̀ ní jẹ́ kí n jẹ́ ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù mi ni ó ṣe ẹ̀yin náà dẹ̀ sọ pé mo kówó síbẹ̀ ok kobe is a very stupid man ẹni mo rí pé jẹ́ kí n jọ nǹkan mi ìwọ́n sì owó ò lè ná bọ́ndù ò lè tró promotion ò lè ṣe ẹ́ ilẹ̀ ohun ò ní tí wọ́n lè gbà nàìjíríà ilé òòkọ́ nǹkan kan kò sí lára ẹ àǹfààní ò sí kò sí nǹkan kan ò wúlò ò dá nílé ò dá níta bóyá wọn bá sọ pé wọ́n mọ ẹnìkan mọ ẹ fámìlì mi gbogbo wọn ló mọ ìwọ kò mọ ẹni gbogbo àwọn fámìlì ó dì sóònù wọ gbogbo àwọn fámìlì ló ní pé wọn ò mọ ẹ rí pé abọ́dẹrìn tiẹ̀ pọ́ lórí burúkú ni wọ́n pẹ́ lẹ́wọ̀n abọ́dẹrìn ni wọ́n ti wá ìgbé ìyá ẹ̀ alágbèrè ní tòótọ́ ìgbé ìyá ẹ̀ ló fàgbèrè jọ pé olè tó ń ṣe yẹn pé ìyá ẹ̀ bàbá ẹ̀ náà ló jalè títí wọ́n sọ náà wọ́n ní ọmọ ẹ̀ èyí tó tún bẹ̀rẹ̀ ṣe aṣẹ́wó àdá age tó ti rìn kí táwọn ọkùnrin pòmẹ̀tọ́ tán do tán ba ṣe ayé ẹ̀jẹ̀ wọ́n wá tìlúgi wọ́n tìlúgi wọ́n useless ẹ̀yìn kan tó ṣe fún ẹni yẹn aṣẹ́wó ni ẹ́ aṣẹ́wó lọ́mọ tó bí just imagine your life yóò fò tó bímọ àwọn ọmọ àjàrà àbúkà ẹ̀yìn yẹn ó ní ẹ̀kẹ́ wọlé ó yẹ fún ọtọ́ wọlá jẹ kí lẹ fẹ́ fún mi jẹ tó fẹ́ dùn mí kí lẹ fún gbogbo ojú bẹ ṣe ń fún àyìndé jẹ ṣe ló ń kọrin tó bá ti fún jẹ báyà jù kan sí yáyà máa rẹ́rìn-ín tiẹ̀ kí lẹ ń fúnyàn jẹ kí lẹ ń fúnyàn jẹ tẹ̀lé wọlé mi tẹ́ ẹ lè mi ò lè jẹ́ kò sí kankan tẹ́ fẹ́ fún mi tí mo fẹ́ jẹ́ ọ̀rọ̀ yín ò dùn ọ̀rọ̀ yín ò tà èébú tẹ́ bú mi lánàá ni kò dá nǹkan kan ẹ kòró ń jẹjẹ mo ní ẹjẹ kòró ń jẹjẹ mo ṣe tọ́kì gbogbo ìwọ èmi ṣe tí bá fẹ́ ṣe ẹja màá ṣe tìlápíà màá ṣe àwọn ẹja tó fine tó wọ́n ìwọ máa ṣe kúrókà àwọn ẹja tó ṣìpù àwọn ẹja tí wọ́n máa ń kó sílẹ̀ bí ẹja yọyọ ìyẹn ni Ìyábàdàn máa ṣe ń bí ó ti lọ ọdún méjìlá ó lóun ṣẹ̀ṣẹ̀ ra àlòkù mọ́tò èmi dẹ̀ mo ti fà àlòkù mọ́tò yẹn rú tiẹ̀ mo ti fi tọrẹ tábàlà àtà mọ́tò á lọ gbé mọ́tò onímọ́tò á lọ kúrọ̀bẹ̀ á gbé sórí gbá olórí burúkú ni yín ni tálẹ́gbẹ́ yín gan ọjọ́ tó ti ṣiṣẹ́ ní Canada ó lọ Nàìjíríà ó ralẹ̀ ó sọ pé ilé tó ṣíre o ó kọ́lé ó ralẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe okó ló fi ń sáàfù sáfíìsì yọ̀kínní ni ẹ́ àmì wọn ni wọ́n máa fẹ́ sọ̀rọ̀ wọ́n rẹ̀ yàn dó ṣé dídó yẹn wá ni ó wá ṣe láyé ni ẹ́ olórí burúkú odókódókó ní HIV odókódókó ẹ̀rẹ̀kẹ́ ó bẹ̀rẹ̀ sí ń wú bí ẹni tó mú mi ẹ̀wà yó odókódókó ìdí ń jò bí di bí bí bí bí omi tán bí apẹ̀rẹ̀ tán fi ń gbọ́n mi ẹ́ ó mà dẹ̀ sú mi o. Ah. ó yá wá jẹ wá jẹ dípò ìfẹ́ mi wọ́n ṣe ọ̀tá mi nítòótọ́ níjọ́sí èmi ò mọ̀ wọ́n mo tún lọ ń spíkì fún lórí burúkú wọ́n ṣe ọ̀tá mi wọ́n fi ibi san oore fún mi ìríra fún ìfẹ́ mi yan ènìyàn búburú ti ẹ́sàbọ̀dù àti gbogbo àwọn ọmọ ewé nation kí olùfisùn kó dé ní ọwọ́ ọ̀tún wọn nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́ kí kí ẹ̀dá gbogbo wọn lẹ́bi kí àdúrà gbogbo wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ gbogbo wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí àwọn ọmọ rẹ̀ kó di aláìní bàbá àti aláìní ìyá wọ́n tẹ̀ ti kọ̀ọ́nú àkọ́bí ọkọ ẹ̀ ti kú ọkọ ẹ̀ ti kú first husband the second one wọ́n kọ́ ọmọ yẹn wọ́n ní Dubai ló ti lọ ń gbóyún wọn wá ìgboro ló ti lọ ń gbóyún wọn wá kí àwọn ọmọ rẹ̀ kó di aláìní bàbá wọ́n tẹ̀ ti di aláìní bàbá already torí pé ètí wọn ni wọ́n ti kọ́ èyí tí ò dà wọn ti bí ìyẹn kẹ̀dẹ̀ wọn ò ní bàbá ìkan ti rìn lọ oh my god aya rẹ̀ wọn ọkọ rẹ̀ kó di opó tó bá lọ ta ló fẹ́ fẹ́ hmm? jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó di wẹ́ wọ́n ní àwọn ọmọ ewé máa ń báyẹ̀ ewé sùn ní anyhow jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó di alárìnkiri tí ń ṣàgbé jìnnà sí ibi ahoro wọn hmm, tọrọ oúnjẹ jìnnà sí ibi ahoro wọn jẹ́ kí alọ́lọ́gbà kó gba ohun gbogbo tí ó ní kí àlejò kó kéré iṣẹ́ wọn lọ kí ẹnikẹ́ni kó má sí láti ṣàánú fún wọn má jẹ́ kí ẹnikẹ́ni kó sí láti ṣe ojúre fún àwọn ọmọ rẹ̀ aláìní baba kí akẹ́ àtọmọdọ́mọ rẹ̀ kúrò ní ìrántí ń bọ̀ kí orúkọ gbogbo wọn kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ àti tìyá rẹ̀ Fóyèkẹ́ hmm, lọ́dọ̀ Ọlọ́run àti ti gbogbo àwọn Abọ́dẹrìn pàápàá ká máa bẹ̀wò lórí rẹ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ kí wọn kí ó wà níwájú Olúwa nígbà gbogbo kí a lè ké ìrántí wọn kó lórí ilẹ̀ nítorí tí kò rántí láti ṣàánú ṣùgbọ́n ó máa ń dìde ogun sí gbogbo àwọn ènìyàn àti sí ó sì dìde ogun sí mi àti sọmọ tí mo bí pẹ̀lú pàápàá ó sì máa ń dìde ogun sí ó máa ń ó ṣe inúnibíni sí tálákà àti oníròbìnújẹ́ ọkàn ọ̀tọ̀lúwọ̀ àtọlọ́rọ̀ kò sẹ́ni tí ò lè bú kò sẹ́ni tó lè dìde ogun sí kan terrorize bí ó ti fi ègún bó ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ó dé sí bí inú rẹ̀ kò ti dùn sí ire bẹ́ẹ̀ ni kí ó jìnnà sí i bí ó ti fi ègún wọra rẹ̀ ní ẹ̀hún bẹ́ẹ̀ ni kí ó wá sínú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ jẹ́ kí ó rí fún un bí aṣọ tí ó bò lára àti fún bí àmùrè tó fi gbàjá nígbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá wa láti ọwọ́ Olúwa àti àwọn tí ń sọ̀rọ̀ ibi sí ọkàn wa ṣùgbọ́n ìwọ ṣe fún wa Ọlọ́run Olúwa nítorí orúkọ rẹ̀ nítorí orúkọ rẹ̀ dára gbà wá Ọlọ́run nítorí pé ó kò wà ní tálákà àti aláìní olùpọ́njú àti ọkàn wa sì gbọgbẹ́ nínú wa àwa kọjá lọ bí òjìjẹ́ tó fà sẹ́yìn wọ́n fi wá sókè sódò bí eṣú eékún wá di àìlera nítorí àwẹ̀ ìran wa dìgbẹ́ tó nítorí àìlọ́ra àwa dẹ̀ gàn fún wọn pẹ̀lú nígbà tí wọ́n wò wá wọ́n mi orí wọn bẹ́ẹ̀ ni ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run wa gbà wá gẹ́gẹ́ bí àánú rẹ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni èyí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí wọn kó máa gégùn ṣùgbọ́n èmi yóò máa súre nígbà tí wọ́n bá dìde kí ojú kí ó ti gbogbo wọn ṣùgbọ́n èmi bọ́lá fọláṣadé àti adébòkọ́lá tolúwa ni mí jésù tó fún mi àwọn ọmọ ayọ̀ jẹ́ kí wọ́n gbogbo wọn fi ìdàrúdàpọ̀ bo ara wọn bẹ́ẹ̀ ni pé ẹ̀wò ọlọ́run ìjọba mi fi ìdàrúdàpọ̀ ègún wàhálà gbèsè òṣì àṣírí wọn kó tú kó bá mi fi gbo àbùkù bá mi fi wọ̀ wọ́n bí ẹ̀wù bá mi fi wọ̀ wọ́n ẹ́sàbọ̀dà àtàwọn ewé nation pátápátá bá mi fi ìdàrú ìdàpọ̀ ìpọ́njú gbèsè òṣì ẹ̀sín àìsàn àti ikú òjijì bá mi fi wọ̀ wọ́n bí aṣọ. Hmm. kán sì fi dàrúdàpọ̀ bọ́ra wọn bí ẹni pé ẹ̀wò ni èmi ò máa fi ẹnu mi yìn olúwa gidigidi nítòótọ́ èmi ò máa yìn láàrin ọ̀pọ̀ ènìyàn nítorí tí yóò dúró ní ọwọ́ ọ̀tún tèmi ọwọ́ ọ̀tún adébùkọ́lá ọwọ́ ọ̀tún àwọn olólùfẹ́ mi láti gbàwọ́ lọ́wọ́ àwọn tó fẹ́ dá okùn wa lẹ́bi àmín ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run mímọ́ bó ti wà láti ìdíkọ́ ṣe bẹ́ẹ̀ nísinsìnyí ni ó sì máa ní ìgbà mo dúpẹ́ fún yín tẹ̀ mú àdúrà ìwá sí òpin nísinsìnyí mo wá gbàdúrà fún Esabod àti àwọn ewé nation gbogbo pátápátá àtàwọn tó ti pè sórí ṣáàtì tí wọ́n ní wọ́n ń pinnu nǹkan kan fún èmi mo gbàdúrà Olúwa gba ìsinmi gbogbo wọn kúrò bàbá jẹ́ kó máa lọ láti inú ìpọ́njú dénú ìpọ́njú dénú ìṣòro láti inú ìṣòro dénú ìṣòro kó máa lọ láti inú gbèsè sínú gbèsè kí ọkàn gbogbo kó má ṣe balẹ̀ bá mi gbá wọn ní igi ní orí àpáta ìgbòlù bá mi dìgbòlù gbogbo wọn jẹ́ kó túká kán fọ́ wómúwómú ìjà tí ò ní ṣe parí tí jésù yóò fi padà dé bá mi dá sáàrin ẹ́sàbọ̀dù àti àwọn ọmọ ewé gbogbo wọn pátápátá àwọn terrorist people yìí bá mi dá ìjà sílẹ̀ sáàrin wọn kán máa nọra wọn kán máa bára wọn jà bẹ́ẹ̀ ni kán máa ṣìṣe kán máa ṣìṣọ kán máa ṣe sinmi kán máa ṣe gbádùn ó máa ń pariwo òun ní ṣéǹjì lọ́wọ́ òun lówó kó ná gbogbo owó owó rẹ̀ tán kí mi má ṣe wọlé mọ́ iṣẹ́ kòńkè tó ń ṣe tó ń rà láti ìlú India káṣílẹ̀ kò tú gbogbo àwọn tó support ẹ̀ ní àgbègbè àti àyíká mi lórúkọ Jésù kí gbogbo wọn kó máa wọnú wàhálà ìṣòro tó wà ní bíbélì ìdààmú tó wà ní àkókò àti sáà kó jẹ́ ìpín tàwọn ẹ̀dá bẹ́ẹ̀ èmi ọmọ Ọlọ́run ni èmi ṣe Adébùkọ́lá tèmi ọmọ Ọlọ́run ni Jésù tó fún mi àti gbogbo àwọn ènìyàn mi àwọn olólùfẹ́ mi pátápátá ire ní títí wa ayọ̀ ní títí wa torí bíbélì sọ pé ariwo ìlà máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo ṣùgbọ́n àgọ́ àwọn ìkà ẹkún òṣè ẹ̀jẹ̀ kó máa ṣàn lójú wọn láti orí wọn dé ìkànnì ẹsẹ̀ wọn kán máa fẹ̀jẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ ni káyé wọn máa bàjẹ́ kí gbogbo aṣọ wọn kó máa ya sọnù kán máa ṣẹ̀sín kí igi máa wó pa wọ́n ní orúkọ Jésù igi kó wó pa wọ́n igi kó wó pa wọ́n igi kó wó pa wọ́n igi ata kó wó pa wọ́n igi gẹdú kó wó pa wọ́n igi ìrókò kó wó pa wọ́n igi ọdún kó wó pa wọ́n igi ìrókò ah gbogbo igi ni kó máa wó pa wọ́n láti ìsìn yìí lọ àti tí láéláé àmì tán bá rìn lọ́kàn máa fọ́ lójú tán bá rìn lọ́kàn máa kẹsẹ̀ tán bá ti ń jẹun kínú máa run wọn atẹ́gùn tó bá ń fẹ́ sí wọn lára kó máa gbòdì lára wọn ìnira ńláńlá láti òkè wá kó dà lé wọn lára kó dà sínú ayé wọn kọ́kàn wọn má ṣe balẹ̀ mọ́ ọrùn kọlù wọn o gbogbo àwọn tó gbé wọn dìde ẹ́ẹ́ tó bá sọ pé òun fúlàgì ni Eh, kí ló kí lèmi iṣẹ́ wo ló wá blog lé ní tèmi ó kàn wá dìde ogun sí mi ni ó wá dúró bí alátakò bó ṣe lóun dúró bí alátakò alátakò ọ̀run ẹ já okùn ẹ̀mí ẹ̀ sọnù ẹ̀yin ogun ọ̀run ẹ já okùn ẹ̀mí ẹ̀ ẹ ti dàbọ̀ láyà ẹ jẹ́ kí ìdà tí ò kí ń kan ẹ̀jẹ̀ kó wọ ẹ̀jẹ̀ wọn lọ kẹ́jẹ̀ wọn máa gbẹ ẹ ò ní sinmi nínú ilé yín nínú ilé tiyín ìròmìròmí máa ń jó ni ní gbogbo ìgbà kò ń sùn kò kí ń wo ó yá ẹ̀yin ẹ má ṣe sùn ẹ ò ní wo mọ́ ẹ ò ní rọrùn sùn tẹ́ bá fẹ́ sùn ara yín ò ní balẹ̀ mọ́ iye ojú máa kan yín ìṣòro ńláńlá ló máa jẹ́ ti yín bẹ́ẹ̀ ni o Esabod wo àtàwọn ọmọọṣẹ́ rẹ gbogbo tó kó jáde tó fi ń terrorize káàkiri àgbáyé ó yá gbogbo ń tẹ́ ti sọ nípa tèmi tó bá ti jẹ́ tòótọ́ lẹ sọ mo gbàdúrà kí ègbè tí n bá ṣe fún yín kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá gbẹ́ ìrọ̀lẹ́ pamọ́ mi mo gbàdúrà gbogbo tó jáde lára yín tó dùnmọ̀ inú kó jábọ́ fún ọmọ yín lójú gbogbo ẹni tó bá tún lè máa darapọ̀ mọ́ ogun náà láti fi ogun náà jà mẹ́ mo gbàdúrà fún gbogbo yín pátápátá gbogbo ẹni tó bá lè máa dìde ogun sí mi ó yá ẹ dìde ẹ̀yin ogun ọ̀run ẹ dìde ogun sí wọn ẹ bá wọn jà forí wọn gbálẹ̀ ẹ forí wọn gbá àpáta ayérayé ẹ̀yin àwọn tó ń rè pojú wọn fáìn nínú wọn ẹ fojú wọn gbolẹ̀ ẹ fojú wọn gbo ṣàkó ẹ fojú wọn gbo ìdọ̀tí ẹ fojú wọn gbo ilẹ̀ ẹ dà wọn sí dọ̀sbí kán máa gbénú ìdọ̀tí kán máa jẹ́nu ìdọ̀tí bẹ́ẹ̀ ni yóò rí o kó já wọn sí ìwòwò ìwòwò ni mo gbàdúrà yìí lónìí o ọ̀run jó rí bẹ́ẹ̀ o kò ṣẹ bẹ́ẹ̀ ọ̀run bínú sí wọn tọmọtọmọ thank you father lord i worship you i cover my people with blood of jesus my daughter with blood of jesus arrow of evil go back to your sender gbogbo ẹni porí mi níbi ibi ni titi yín o in Jesus name ẹ̀yin olólùfẹ́ mi stay blessed mo ń padà wá wá very very soon to wish you happy mother's day ẹ̀yin màmá àwọn màmá gidi bẹ́ẹ̀ ni àwọn Mama mm, àwọn màmá olóríire kì í ṣe àwọn ìyá alákìsà aláṣọ brown oníbàtà brown onígúgú olójú bí ojú ẹ ẹja tree kí lorúkọ ìgò ẹ bíi how many layers ló ní kì í ṣe àwọn ìyá alákìsà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 i'm coming today to celebrate i will celebrate ìyàwó kábíyèsí náà ìyàwó ọ̀jàjà hmm, gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì even gan mo ti ń love dọ́lápọ̀ nsìn dọ́lápọ̀ hmm, awóṣìkà mo tẹ̀ ti ń love ẹ̀ àwọn kàsálì yẹn gbogbo àwọn táwọn ilé bá ti bú èmi ti love fún wọn even gan ọmọ eh, tí àyìndé bá ti sọ pé kí n forgive àwọn mc màá forgive wọn tó bá ti ní forgive wọn hmm, àti àwọn bàbá mi ìyàwó bàbá mi yẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyàwó bàbá mi bẹ́ẹ̀ ni àwọn ìyàwó bàbá mi bẹ́ẹ̀ ni màá celebrate wọn ìyàwó bàbá Bọ́lá Tinubu bẹ́ẹ̀ ni àwọn ìyàwó bàbá mi àwọn èèyàn pàtàkì pàtàkì bẹ́ẹ̀ ni àwọn ìyá àwọn àwọn olóríire mother mm, happy mother's day mọ́mí Auto Bola God bless you mm, ṣùgbọ́n àwọn ìyá kan lónìí àfojú wọn ráre àfojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ ni ó tó bá ti ṣe tán kó lọ kọ́ọ̀tù gbogbo àwọn ibi tí mo ti bú àyìndé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tí mo ti sọ̀rọ̀ sí kó kọ́ọ̀tù ẹ̀bùrò pé mo máa sọ pé torí àwọn máa hate mi kò sí nǹkan kan tó fẹ́ mu kó hate mi i love you love me i love him like kí ló dé that nobody can separate us bẹ́ẹ̀ni i love him like kí ló he love me like kí ló ṣẹlẹ̀ and èkúrọ́ lalábàákú we shall live together to fulfil the destiny to destroy or to see the end of our enemy bẹ́ẹ̀ni ó wá ń sọ pé kinní kan kò lọ́fẹ̀ẹ́ ṣé lè fẹ́ ni ó ní sanra ẹ̀mí ẹ̀fí mi ń tíṣẹ́ ẹ̀mí ẹ̀yẹn bí ṣe sanra nìyẹn ó lẹ́bi and wo mo ń bọ̀ ẹ ṣe gan ni any lovely day i'm coming very soon hallelujah thank you my darling thank you thank you. Men's Beauty is listing. À ẹ tún gbé ojú àǹtí Rosula wá síbí. À ó ga ìyẹn náà nice o that's good. À ń bọ̀ àti dé bẹ́ẹ̀ni mi ò mi ò support ivu o ṣùgbọ́n Esabod ṣì sí ivu for real ah Esabod kò ní yẹ tó bá táyé wá ìgbà yẹn bóyá ó máa tuyàn bẹ́ẹ̀ni torí lè wo ti ṣe bá báyìí bẹ́ẹ̀ni tó bá tú ayé ẹ wá bóyá wàá tuyàn torí pé o ti lọ sílẹ̀kùn bójú ikú bẹ́ẹ̀ni ibẹ̀ nílẹ̀ you're going there very pack your load and go to hell. Mbo, bye bye for now. Love you guys.